والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثالثة والثلاثين من سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا نيوة جولون بلدوا تتقفوا láti máa ṣẹbọ sóhun ọlọ́run nínú ìjọsìn tó sì pa wá láṣẹ pẹ̀lú pé ká máa sọ lọ́kàn ṣoṣo nínú ìjọsìn wa tọ́lọ́ ẹlẹ́dàá wa sì tún sọ fún wa wípé ìwọ ni zina a sì gbọ́dọ̀ jìnnà sí i yàtọ̀ sí pé ṣáájú rẹ̀ ó ti pè wá lọ síbi ká máa ṣe dáadáa sáwọn òbí wa ní báyìí ẹlẹ́ẹ̀lẹ́dàá wa ó tún kọ ìwà burúkú mi fún wa òun náà ní ṣíṣe kú pààyàn lọ́nà tí ó tọ́ kò sí tàbí ṣùgbọ́n pé ẹ̀mí ọmọ èèyàn nǹkan tó ń wá gidigidi ni ọlọ́run ọba kò gbà kíkẹ́kẹ́ ni tó lẹ̀mí gangan fúnra rẹ̀ kó ṣe kú pa ara rẹ̀. ń bọ̀sibọ̀si kó sèkú pẹ̀lú mi ọlọ́ni wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má sì sèkú para yín nítorí pé aláàánú ni Allahu rabbul alamin ló jẹ́ sí yín bákan náà ọlọ́ni ẹlẹ́dàá wa ni wala tulqu bi aydikum ila at-tahlukah. ẹ má fọ ara yín tira yín lọ síbi ìparun ìwọ tó lẹ́mí rẹ àmánà lẹ́mí rẹ jẹ́ lọ́dọ̀ rẹ o gbọ́dọ̀ ṣekú pa o sì gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkan ṣekú pa ìwọ náà tí ìwọ ò fẹ́ kó ikú kíkú mẹ́sẹ̀ fi ẹsẹ̀ ìṣekú pànìyàn mẹsẹ dojú rẹ kọ mọ ìyá rẹ nítorí pé ìwọ fẹ́ sẹ̀mí ò fẹ́ kú ẹlòmíín náà ó fẹ́ sẹ̀mí kò fẹ́ kú nínú ẹ̀tọ́ tẹsán islam tó ṣe fún àwọn èèyàn lọnà là ń pè ní haqqul haya àti sẹ̀mí ṣáájú kọmi èèyàn tiẹ̀ tó lajú rárá kó tó máa ń tí wọn pè ní human rights. Ọlọ́run ti fún wa ní ẹ̀tọ́ àti sẹ̀mí torí ẹ̀ ni òfin Ọlọ́run ọba kò gbà títí òlò kéré ma kẹ́nìkan kan sì kú pààyàn lọ́nà tí kò tọ́ àwọn náà máa rí nínú Al-Qur'an Ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe lófin pé ẹni tó bá pààyàn kan pa wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs asílòfin fún wa níbẹ̀ wípé wọ́n máa pa ẹ̀mí kan tó náà bá ṣe kú pẹ̀mí mi ọlọ́ntì ẹ̀ tí wàá sọ òfin tọ́fẹ̀ tó gbòòrò ẹni walakum fil qisasi hayatun ya ulil albabi la'allakum tattaqun ìsẹ̀mí bẹ fún yín o nínú gbígbẹ̀sán ẹ̀yin onílàákàyè kẹ́ bá jẹ́ni tí ń bẹ̀rù ọlọ tó bá ṣẹlẹ̀ pé ẹni tó bá ti lé ṣe àìdá sọ́mọlàkejì pẹ̀lú kó ṣe kópa àbóṣe léṣe wọ́n pẹ̀ ẹni tó pààyàn wọ́n sẹ́ni tó ṣèyàn náà léṣe léṣe kò sí tàbí ṣùgbọ́n pé àní gbọ́ ìṣekúpààyàn lọ́nà ìtọ́mà yóò fún àwọn èèyàn nífọ̀kànbalẹ̀ wọn rẹ dọ̀fi lórí òrànrò ìsẹ̀mí wọn dùn gbọ́ngbọ́n kan sí kò ní sí hey pààyà ń bọ̀ kíní kan wọ́n pa ọ́ wọ́n ṣe kíní kò ní síbẹ̀ so àwọn òfin wọ̀nyí náà ni àwọn al-jil al-awwal min hadhihi al-umma làwọn tẹ̀lé àwọn sàhábà àwọn tẹ̀lé òfin yìí wọ́n pamọ́ ẹ̀mí wọn ń bẹ lábẹ́ ààbò ńlá tọlọ́run ẹnìkan ò sí wọ́n nàka àbànújẹ́ ìka àbàjẹ́ sí ẹ̀mí wọn kódà gan nínú àwọn al-maqasid ash nínú àwọn àfojúsùn ṣẹ̀ríyà ilé ìjọ ẹ pé òfin kò lè jófin àfikọ́jẹ́ pé nǹkan yìí ń bẹ nínú nǹkan àfojúsùn rẹ̀ gbogbo àwọn òfin tó lọ́n ti sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ànábì àti ìránṣẹ́ tí wọ́n mú wá eléyìí ń bẹ nínú eléyìí tí ọlámìlaka púpọ̀ nínú rẹ̀ a máa ń pè ní hifdhun nafs sísọ ẹ̀mí yẹnìkẹ́ nínú nǹkan tí sẹ̀rí àwa mú wa ló náà ní kó fẹ́ sọ ẹ̀mí wa alákọ̀ọ́kọ́ ni hifdhud din kó fẹ́ sọ ẹ̀sìn wa ó jẹ́ pé à ń sẹ́sìn àjẹni tó pẹ́sìn jì a sì ń sẹ́sìn àfẹ̀sùn ṣeré rárá rárá. Rá. lábẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ pé tí ń ṣe islam kọ́ aṣọ kọ́ ọ̀hún ṣe má ẹnìkan ò sì gbọ́dọ̀ jẹ́ islam kọ́ má ṣe islam eléyìí tó yanrantí kó jẹ́ pé islam aladada ní ṣe káfílẹ̀. ìpele kejì hifdhu an sísọ ẹ̀mí nítorí pé ẹ wà yín iná lè fi láǹfààní àti lè sẹ́sìn tó bá jẹ́ pé pákáleke ń bọ̀ lọ́tún ń bọ̀ lọ́sì inú rẹ̀ lẹ́sìn máa sẹ̀mí báwo lẹ́sìn sí lọ síbẹ̀ sẹ̀sìn lọ Islam wá ó mú ààbò wá fún ẹ̀mí yín àwọn ọ̀nà tó sì gbà má ààbò wá fẹ̀mí yín nínú rẹ̀ náà ni ti ń bẹ wájú wa yìí ọ̀ gbọ́dọ̀ ṣe ọ gbọ́dọ̀ ṣekú pààyàn nítorí pé tí ìwọ bá fi lè ṣekú pààyàn wọ́n pa ìwọ náà sàn ẹnikẹ́ni wọ́n bá ti mà pé tí òun bá fi lè ṣekú pààyàn wọ́n pò náà dí ẹnìkejì tó ń pààyàn yọ ọ́ káwọ́ rẹ̀ dé kò ní jẹ́ni tó ṣe pé èrò burúkú yóò gborí ẹ̀mí rẹ̀ látàrí pé ṣètọ́ni ń darí rẹ̀ kọ́rọ̀ má ti tọrọ kọ́ wọlé kọ́ lọ gbé ma kọ́rọ̀ má ti tọrọ kọ́ wọlé kọ́ lọ yọ̀dà kọ́rọ̀ má ti tọrọ kọ́ wọlé kọ́ lọ mádà àbí kọ́ máa bọ́ ọ̀ka orí bú irú ètò àwọn Yorùbá máa ṣe ọ̀rọ̀ tí tọrọ tàbí tọrọ ti lọ bọ̀ ọ̀ka pé òun lù ọtí ó kù lónìí torí pé gbogbo eléyìí ọdẹ orí ni eléyìí táwọn tí ọba gbọ́n wọ́n máa ń ṣe ókè tí bàbá pa ni láti ẹ̀ pé ọ̀nà tó ọ̀nà ń tó lò láti fi pa kì í tún sóògùn ọ̀fọ̀ tí bàbá pa sí ìwọ lọ òní lọ nítorí pé ẹni tó bá pààyàn ẹ̀rí pé ní kọ́yákọ́yá wọ́n rò náà mọ́ wọ́n dàbí ẹnìkan ni wọ́n ní wọ́n jẹ tẹ́tẹ́ ẹ̀ náírà bẹ́ẹ̀ tàbí naija bẹ́ẹ̀ tàbí gbogbo àwọn tẹ́tẹ́ tí wọ́n ń ṣe ra so tẹ́tẹ́ rẹ jẹ máa lọ jẹ twenty six million naira so ó ti wá mú ìwé pélébé tí ń sàmì sí pé rẹ lọ jẹ ó fi sápò rẹ níbi tí inú rẹ dùn dé so wọn fẹ́ fi ṣe surprise fún ìyàwó rẹ̀ ó fi sínú àpò ẹ̀wù tí ọbọ̀ lẹ̀ so wọn á lọ fi ẹ̀wù yẹn sórí ìkọ́ ó jáde lọ kó tó dé ìyàwó yìí sì fi ojú aṣọ tó bá dọ̀tí balẹ̀ so òun sì kó gbogbo aṣọ rẹ̀ sómi ọ̀fọ̀ ní ọ̀fọ̀ neat neat neat tó má ti ọkọ òdì à aṣọ tí mo fi sórí ìkọ́dà aṣọ tí mo fi sórí kíni náà gbà aṣọ ìwọ mẹ́fà aṣọ tí mo bọ́ lẹ́nu àmọ́ ti fọ́ ọkọ mi kí á ọfọ kínní ọfọ kínní ọfọ àfa kẹkẹ ọmọ ọlọsàkó ẹwù wọn bá pé pépà ti o ti kọ àfúká òun ti lọ tiẹ̀ ó ti lọ bí tó ti wá tó ọlọ́run bá ń fẹ́rẹ̀ èèyàn gbà ṣe èèyàn rò pé kà lọ́lọ́ ṣe fún ọlọ́run fẹ́ kọ́ jẹ́wọ́ ara mú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so ló wá sọ fún yàrá pé ha twenty six million lójú ọlọ́ba a ò ní gbáyé wọ́n kà sáyàwó pàdé tòun àti òǹtọ́ sáyàwó pàṣẹ ṣé láàrin twenty six million ẹ bá ẹ tún fi kún ẹ fi zero kan kún two hundred and sixty million ká pé ló tiẹ̀ jẹ àtẹ̀mí ìyàwó rẹ̀ èwo ló pọ̀ jù èwo ló ga jù ní Islam wa sọ ẹ̀mí wa ó sì sa ìyàwó pa so màá ríwo táwọn èèyàn gbọ́ oró oró wọn sáré lọ pe ọlọ́pàá wa tó ló ti ti lépa tó wọn bá bá pé ìyàwó nínú ẹ̀jẹ̀ ó ti pa wọn bá mú ọ̀nà lọ. ok káà ní àǹfààní tá a rí múnú pa àpààyàn náà rí kí láǹfààní tá a rí múnú pa àpààyàn kódà kó ṣe pé irú àwọn orílẹ̀-èdè bíi tí wọ́n ti lò fi ọlọ́run à wọ́n fi ọ̀sẹ̀ sìn wọ́n fi ọ̀sẹ̀ sìn bàjẹ́ nítorí àti bẹyìn àtìmálé látàtìmálé lórí tàlátà bàbá alárúbá ní ìyà àti ẹ̀sìn ẹlòmíì gan wọn lè padà tún parí sórí pé wọn yẹgi fún nítorí pọpọn àyàn lẹ́yìn gbogbo àwọn ojú ọ̀nà gúngùn gúngùn gúngùn gúngùn tẹ́jọ́ máa gbà ń bì wọ́n padà yẹgi fún un tẹ́tí pé lábẹ́ òfin ọlọ́run sẹ́wọ̀n kó pààyàn ni wọ́n padà wá yẹgi fún ọ̀nà ṣùgbọ́n ọ̀nà dágbà tí wọ́n fi yẹgi fún kìí ṣe ṣẹ̀ríà Islam lábẹ́ òfin ọlọ́run wọn ò tí ì paṣọ ẹ̀yẹ ọ̀la wọn ò tí ì paṣọ nílẹ̀yìn wọn kàn bá agbára gbóná náà nù tó ẹni tó pààyàn yọ gba ìsan rẹ̀ lágbàpọ̀ tó bá dijọ́ pé ndàlùkìyà ara burú tó wà nù pé kí wọ́n mọ̀ máa lòfin ọlọ́run ọba ẹ̀dá kù ṣebí pípa kẹ́mi ò kú lára náà wọ́n ti pa náà báyìí báwo a sọ pé lábẹ́ òfin èwo ṣé abẹ́ òfin ọlọ́ọ̀ ni àbí téèyàn ìgbàdo ti jẹ́ pé abẹ́ òfin èèyàn ni wọ́n ti ṣe púpa wọn kì í pa ní pípa tọ́lọ̀ nìkan pa eléyìí jẹ́ bó ṣe jẹ́ nítorí pé àwọn kankan wà táwọn wádìí lábẹ́ òfin ọlọ́ọ̀ tá fi mọ̀ ẹ́ kó sí pípa àbí ọ̀lẹ́tọ̀ọ́ sí pípa ìgbà tó wá lẹ́tọ̀ọ́ sí púpọ̀ ọ̀nà wo lágbà pa tó gbogbo eléyìí àti wá ní nǹkan kan tó tún jẹ́ backup fáwa náà ní kọ́ lọ́n ló ní ká pa à ń pa á fi sẹ̀sìn à ń pa láti fi sẹ̀sìn àwọn wọ̀nyẹn àwọn pa láti fi sẹ̀sìn ẹ̀rí pé yàtọ̀ aláàrin méjèèjì àwọn pa láti fi sẹ̀sìn torí pé náà ti pẹ́ nìkan fi sẹ̀sìn àwọn wa pa láti fi sẹ torí pé pípa táwọn à ń pa yàn à ń pa láti fi tẹ láti Ọlọ́run ọba wa torí ẹ Ọlọ́run ni wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹ máa ṣe pípa gbogbo ẹ̀mí tọ́lọ́run ọba ṣe pípa rẹ̀ léèwọ̀ lọ́nà àìtọ́ mẹsẹ pípa ẹ̀mí kankan lọ́nà tí ìyẹn ni pé al-aslu al-aslu fi an-nufusi i'tida'an 'alayha at-tahrim òfin tó fẹ̀ tó gbòòrò òfin tó di àwọn ẹ̀mí nípa ká ṣèbàjẹ́ sẹ́mi haram ọgbọ́dọ̀ ṣèbàjẹ́ sẹ́mi rẹ̀ ọgbọ́dọ̀ ṣe sẹ́mi ẹlẹ́mi nípa pọ̀pá. tọ́ ó sì rí i pé nínú ìṣesí tàwọn Yorùbá à ń pààyàn gan nǹkan tó kọ́mọ̀ gidigidi àwọn òkà à ń pààyàn fún ẹ̀ṣẹ̀ ńlá kan lọ títí torí kí ló fà á tó fi jẹ́ pé tẹ́ ẹ bá kà á fún ọ̀rọ̀ ní ti tọrọ tàbí tọrọ wọ́n tàka sí ọmọ làkejì pọ̀ rọ́wọ́ mi ọgbà ọ̀rọ̀wọ́ mi o wọ́n lè pè pa wọ́n lè pè pa lójú oorun ọ̀rọ̀ wọ̀ mí ó lè lọ́ fọ̀rọ̀ rẹ̀ lọ àwọn àjẹ́ tọ́lá àwọn ìyá òun òṣòro màrìgà ó lè lọ́ fi ọ̀rọ̀ rẹ̀ fi lé àwọn oṣó lọ́wọ́ pé bò ń pa ọmọ Yorùbá tó bá rí pé gbogbo tàwọn eléyìí ń tún pẹ́ tẹ́wọ̀ káwọn eléyìí ẹgbẹ́ pààyàn-pààyàn sí láwọn ikú ìbá jámọ̀ nǹkan bàbàrà lójú Yorùbá à ń pààyàn ìbá jámọ̀ nǹkan tó burú kí ni wọ́n dẹ́gbẹ́ àjẹ́ òfò lẹ́sì ẹgbẹ́ oṣù kí ni wọ́n dá lẹ́sì kí ni wọ́n dá lẹ́sì ṣé adìẹ lásán yìí tá à ń pa tí ìbá kọ́lọ̀ ló ṣe lẹ́tọ̀ kó ká máa pa jẹ sọ́tọ̀ sọ́kàn wò sùn sọ́kàn lọ́ máa pa ọmọ yín lọ́rùn ọmọ pa ọmọ yín lọ́rùn sóò ní jẹ́jọ́ wọn ju ọlọ́njọ́ gbìndà kìyàm bí àpèjúwe ní ìsìkéṣe pé jíjẹ la fẹ́ jáde la fẹ́ jáde a kàn fẹ́ pa fífẹ̀ ọ̀pádìí ẹjọ́ wọn ma ìlànà máa ń já orí rẹ̀ ń sọ́nù ń já orí rẹ̀ ń sọ́nù ọ̀dì ẹjọ́ wọn àti ọlọ́run tó bá ti jọ́ gbìn dàlùkìyà yóò èèyàn odidi èèyàn odidi èèyàn èèyàn alẹ́ dẹ́gbẹ́ kíkẹ́ máa pààyàn lẹ̀ ẹgbẹ́ apààyàn láwùjọ yorùbá gbòòrò àwọn nǹkan wọn ẹ rí bẹ́ẹ̀ yorùbá bá fẹ́ fi hàn nìkan ipò ń jù lọ yóò mọ wọ́nà láti pa ni torí ẹ̀ ní gbogbo wọn máa ṣe sáré ogun wọn máa sáré ogun ogun orí bú téèyàn fi wọná rọrùn ṣàṣà yorùbá lọ́bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ wádìí tẹ bá délé kẹbi àwọn bàbá àti màmá yín léèrè ṣàṣà wọn lọ́bọ́ ń bẹ̀ ogun òfò ogun àdánù fẹ́ẹ́rì táwọn yorùbá ń ṣe wọn gbọ́ ló ń gbọ́ ní ibi wọn ṣe gbòògùn gbọ́ ọ̀rọ̀ oní ti tọrọ ẹ̀rí tí ẹlòmíì tó nǹkan tí ò ní lè kóra rẹ̀ ń dànù mọ́ nítorí pé tóògùn bá ti pọ̀ lọ́wọ́ oògùn òfò ó máa ń ru ma gàlégàlé ni lẹ́ẹ̀ma lẹ́ẹ̀ma wò ó pé ah èmi náà èmi náà ah ọgbà ah ọ ò tí ì mẹ́ni tọ́tọ́ ìwọ gẹ́gẹ́ bíi kìn ọ̀bọ lásán tí wọ́n mú ọ dé ebi fi ọlẹ́ lọ sáàbù wọ́n lu ọ kò yó àkàrà ọmọkùnrin wọn lẹ́yìn pé yorùbá ọ̀ka àǹpa yẹn kù ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan má pọ̀ ó kù ẹ̀yin náà ló kó sì kú fún yín yorùbá tẹ́ ẹ̀ máa sọrí mọ́gìrì tẹ́ ẹ̀ máa faṣọ ya mọ́ra yín lọ́rùn tẹ́ ẹ̀ máa bẹ̀fẹ́lẹ́ tẹ́ ẹ̀ máa fi bùra yín tí pé ṣe sùúrù ọgbẹ́ tẹ́nìkan má bá sọ ti tó ṣe mí bá ṣe yín ooo. ẹ̀yin náà lẹ wà máa fi kú dẹ́rù bara yín lẹ máa sọ pé ń pọ̀ lẹ máa sọ pé àbà àbà tó sì dàbẹ dàbẹ ìgbésí ayé yẹn ò nítumọ̀ kò nítumọ̀ so ọlọ́run bá wa kò fẹ́ bí táwọn èèyàn wọ́n jẹ́ kí wọ́n máa ṣe tánàdì ara wọn wọ́n máa ṣe kú pa wọn lórí kíni kí ni fẹ́ máa ṣe kú pa wọn sí ẹ̀mí tí wò lè dá ìwọ́sẹ̀ lè gbà á. torí ẹ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pààyàn ẹ gbọ́dọ̀ pààyàn ẹni tẹ́ fẹ́ pa ọ ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọlówó ìbá àjọlóṣì ìbá àjọńláàkàì ìbá àjẹwèrè gan ẹ gbọ́dọ̀ pa òfin ọlọ́run kẹ́ ẹ gbọ́dọ̀ pa ẹnikẹ́ni ẹ̀yìn ò rí i pé ìgbà tí ò bá ti sí islam ẹ̀mí ọmọ èèyàn kì í sáàbò fún lọ́fà ló fi jẹ́ pé ẹ máa gbọ́ nínú ṣíṣe àwọn èèyàn wọ́n ń fọmọ́ gbọ́nsẹ̀ ó dídí èèyàn wọ́n gbé láàyè wọ́n lọ́ọ́ fi gúnṣẹ́ kí ni ẹ fẹ́ tà gánà rí ẹ dákun kí lọ́mọ èèyàn máa ń dà láyé ìgànnà yìí kò dolówó àbí ẹ̀kọ́ kò di ọlọ́lá kò donípò kò wà ń kó agbára ṣé gbogbo ẹ wá wà rántí kọjá pé èèyàn là pa kátó débẹ̀ a'udhu billahi minash shaitani so bẹ́ẹ̀ náà ni gbàtí ò bá ti fẹ́ sìn níbi níwọ̀nba ọ̀làjú oko eléyìí tó wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin òkè pẹ̀ kí wọ́n sọ pé àwọn aṣètùtù kan àwọn arúnmọlẹ̀ béèrè fún ẹ̀mí ogún táwọn irúnmọlẹ̀ àdánù náà ó ń béèrè fẹ́mi ogún orí ajíyọ ogún wọ́n wá sòfin kan pé kóńlé ó gbélé o látàgò báyìí tàgò báyìí o torí kọ́mọ́ àlọ́ jẹ́ pé wọ́n lọ́ọ́ bọ̀ sínú òǹkà ẹni táwọn ò rí mú fún irun malẹ̀ tí ń béèrè sórí ajiyọ̀. yọba di pé ṣé gbogbo kólógbólé tìjọba tẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe lófin nìsín nínú àṣà àtàwọn Yorùbá àtàwọn Yíbò nǹkan kan àti gbogbo àwọn abọ́gibọ̀pẹ̀ wọ̀nyẹn kì í sì nǹkan tuntun wọn lè declare state of emergency nínú abúlé kọ̀ọ̀kan nínú abà kan nínú ìlú kan péjọ látàgó báyìí tàgó báyìí káwọn èèyàn wọn ti jáde máa wọ nítorí pé irúnmọlẹ̀ ń béèrè fún orí ajíyọ ọmọ ti jẹ pé ẹ̀yìn náà ni wọ́n padà mú o subhanallah ìjọba náà tún gbọ́ yóò mọ̀ pé ah àṣàtàn báwọn baba ńlá wọn lórí ẹ̀ ní àlè takò because you know yeah, Nigeria all respect gbogbo culture abẹ́rẹ́ culture fò àti tó wá pé àgbáríjọpọ̀ ìjọ màálù bàbá gbọ́ pé wọ́n á ní irun mọ́lẹ̀ ń béèrè fún màálù Ògún tí wọ́n fi rúbọ táwọn náà ní ṣèpàdé pé ọmọ èèyàn dáràn kí ẹ tó wá àtàkì wa gbogbo nílé wa ní màálù ò ti lé wa dànù ṣé agbára wa ká màálù ni màálù wa fi ìwo tó bá fi gbéyàn mí àlùkìyàmà ni ká tó wá pé yàn èèyàn òdìndí èèyàn wọ́n sì máa gbé wọn dé wọ́n máa gbé wọn wọ́n máa gbé wọn pa wọ́n lè gbé àwọn babaláwo dáfá ifá ní kí wọ́n lọ wá ọmọge gbọlọjọ kan tí ò tí ì mọkùnrin rí wípé ẹ̀mí rẹ̀ ni wọ́n lò tó fi rúbọ kí ìlú ó lè bá àtùbà kó lè bá àtúnṣe torí pé orí ó lè máa wọ̀lú ẹ̀dàpọ̀ ẹ̀gbọ́rọ̀ torí tọ̀lọ̀ ká ẹ̀bọ. E wọ́n wá ń dá yín lọ́wọ́ kẹ́ ẹ kó ń di ẹ bọ̀ ẹ sọ sọ fẹ́ oṣù fẹ́ sọ pé tá a bàbá wá sí ọ̀dà mẹ́mí rẹ lọ mú sọ́mọ rẹ lọ bàbá ẹlẹ́bọ. mẹ́mí ọmọ tiẹ̀ lọ fún firúbọ fún ìlú yín nígbà tó kórì rẹ ti dàrú dànù. wọ́n ń gbòòrò máa di ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ọkú wọ́n ní wọn ò jọ wọn la àkìtà lọ́ọ́ jẹun. ẹ̀mí ọmọ ìyẹn wá di mẹ́ta ìpínlẹ̀ Ah, ẹni ṣé tíyẹn bá tiẹ̀ jẹ́ kórì rẹ̀ bá pé tíṣì ń ronú ṣé à ń bọ́ bí à ń bọ́ pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ kan nísìn ẹlẹ́tì kàwé máṣáláà ẹ̀ ń sóyìnbó bí ọ̀pẹ rẹ̀ fá tó kálukú náà tó ń di kaka ń di kòkó wọn ń di okùn márùn sá. sìkínú tó fẹ́ bí pé ẹ tún wá máa lọ pé ẹ tún júbà ó ẹ̀yin bàbá àwọn àwọn júbà ó bójú kóńgbà tí orí nǹkan kan tẹ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ tí fangada fangada tí òfin gbọ́ nǹkan kan bí ewé kókò ẹtún lọ ẹjú gbà fáwọn bàbá yín tá ní bàbá òfò tá ní bàbá àdánù torí di eléyìí báyìí wàláhì ẹ̀mí ọmọ yẹn nítumọ̀ kọ́pọ̀ tí ọba ti sọ islam torí pé islam ní máa jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ islam ní máa jẹ́ kéèyàn ní sinmi by the time tó bá ti jẹ́ fáwọn èèyàn bá ti jìnnà sí islam wàláhì tàláyà àdánù ọmọ bá padì òfò gidi ní ẹ̀ máa bá padì náà lẹ́sẹ̀ nígbà tí ò bá ti sí islam ìwà àtẹnìkan ò ní lè jọ jà kẹjọ sòdodo fúnra yín wọ́n máa pa ìyànjẹ ìwọ̀sí wọ́n máa pa mara kí ló dé nítorí ẹ ah, bá a bá lọ sọ̀rọ̀ àrí gbọ́dọ̀ wí ẹran lé kíní kan ó lè gbé amórí wá ká mọ́rùn wá àbẹ́rẹ́ mọ̀ bí yorùbá ti máa wú ó lè gbé amórí ẹ ẹ jẹ́ ẹ bẹ́ẹ̀ ìsìn ń jà ń jà ológun ń jẹun jàǹbá kò ní lè sọ̀rọ̀ torí kọ́ mọ́ bàá kókó mórí wá kọ́ mọ́rùn àwọn pọ̀ bàbá alágbádá tó bá dáńdé òní kò tó jọ kẹta tó fi kú o ìyàwó rẹ ní kí ọ ń lọ o ṣọ́ra o alẹ́mì rẹ lò àwọn ọmọ náà lẹ́mì rẹ lò sọgbà tí o bá ti sẹ́sìn kì í sí fọkànbalẹ̀ wọ̀lá so nítorí pé a ti fomi ata bọ́jú nígbà tá a bá ti sẹ̀sìn ọlọ́ bó la ti sẹ́ ní fọkànbalẹ̀ àlè ni torí ọlọ́run ní wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ má ṣe kú pẹ̀mí tó lọ́n ṣe pípa rẹ̀ léèwọ̀ àfi lọ́nà tọ̀tọ̀ àfi lọ́nà tọ̀tọ̀ tó ọ̀nà wo wá lọ́nà tọ̀tọ̀ ọ̀nà tọ̀tọ̀ ọ̀nà ni pé téèyàn bá ṣẹ̀ sófin ọlọ́run tọ́wọ́ á pé ìyá ẹni tó bá ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n pa ó nìkan lẹ́ẹ̀ pa ayi kọkọ sẹrú ẹsẹ yín kí lè fẹ́ pa sí kí lè fẹ́ pa sí ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe lófin báyẹn ó wá nínú sahih bukhari àti muslim nínú hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu wọn ànábi sallallahu alaihi wasallam sọ pé la yahillu damu mri'in muslimin. يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إلا بإحدى ثلاث قد حتى إذا مسلمي كسلة مسلمي تسيكو جالي لو دو دو كوكو سين تاليسين لو دو دو ياتو سي الله لو نكا تسيكو جالي كوان نبي محمد صلى الله عليه وآله وسلم يرانسي الله نكا kọtọ kátẹjẹ irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ ìlà bẹ ẹhìdá dàlà àfi nítorí dídá ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta tí ń bọ̀ yìí tó bá dá kan nínú ẹ̀ṣẹ̀ mẹ́ta ẹ̀ta yìí ọlẹtọ sí kí wọn jáde rẹ̀ sílẹ̀ anafsebe nafs kọjá pé ẹ̀mí kan ló ṣe kú pẹ̀mí mi á pa ẹ̀mí náà ẹ̀mí tó mọ̀ yẹn pa á pọ̀ náà nítorí a bá fi ilẹ̀ a pa ni ìsì sẹ̀mí mi náà ni yóò ṣe kú pa mí náà nítorí pé wọ́n ní man amina asa gbogbo ẹni bá ti mọ̀ ẹ́ pé lórí ẹ̀ṣẹ̀ tó ń dá ìwàkiwà ní ọmọ ọ̀hún ìwàkiwà ní ọmọ ọ̀hún yorùbá náà ti sọ pé kí ni ìlú tí ọba ti sófin kò ṣẹ̀ṣẹ̀ àìsófin ìní ó sọ gbogbo ní téèyàn bá ti dẹ̀ tọ́ yẹn kí wọ́n káì káì lórí kìnnì táwọn sọ pé irun tí mò ń ṣe yí ọ̀dà ìtumọ̀ ìlú tí ọba sófin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ẹni bá pààyàn wọn pa bó tilẹ̀ jẹ́ kófin tó tó ó tó tó tó tó tó lórí ṣeréṣeréṣe nísìnyí ká pọ́kùnrin lọ́pọ̀ obìnrin wọ́n ti torí rẹ̀ pa ọkùnrin sìbẹ́yìn sì mọ̀ pé tí wọ́n bá máa ń san ọgọ́rùn-ún ràkúnmí lówó ẹ̀mí fún pípa tí wọ́n bá pa ọkùnrin àádọ́ta ràkúnmí lásán fóbìnrin torí pọ́ǹjọ́bìnrin níìsín ọkùnrin tá máa ń san ọgọ́rùn-ún ràkúnmí fún ìyẹn ni pé téèyàn bá pààyàn bàtà méjì ni ó ṣeéṣe kó ọmọ ọmọ pààyàn wọn pa ọ ó ṣeéṣe kó ṣeéṣe pààyàn wọn ní pa ọ ẹni tó bá ṣeéṣe pààyàn owó ẹ̀mí ni wọ́n san ẹni tó máa mọ pààyàn gan ó wá náà àdìsá nàbì sallallahu alaihi wasallam wípé wọ́n lè má pa táwọn èèyàn ẹni tí wọ́n pa àwọn tí wọ́n bá fẹ́ pé kí wọ́n sanwó ẹ̀mí dípò rẹ̀ tí wọ́n bá tọrọ pé kí wọ́n bá wọn pa wọ́n lè pé kí wọ́n sanwó ẹ̀mí ẹni tí wọ́n pa wọn. ọ̀dà nísìnyí ẹni tí wọ́n pa yẹn òun tiẹ̀ ìgbà tí ó ṣe kú pa yẹn yẹn ó padà hàn wípé ọkùnrin tí wọ́n máa ń fi ọgọ́rùn-ún fún mi sanwó ẹ̀mí rẹ̀ tí wọ́n bá ṣèèṣì pa àbí tí wọ́n bá máa mọ̀ pa táwọn èèyàn rẹ̀ wá láwọn ọ̀fẹ́ pa ẹni tó pa san àmọ́ kí wọ́n sanwó ẹ̀mí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé bá ti máa sanwó ẹ̀mí ẹni tí wọ́n bá máa mọ̀ pa ó le ju bí wọ́n ti sanwó ẹ̀mí ẹni tí wọ́n ṣèèṣì pa lọ so ẹni tó kó ọgọ́rùn-ún ràkúnmí ńlọ́wọ́ ẹ̀mí tiẹ̀ ńlọ́pa ẹni tó jẹ́ pé àádọ́ta ràkúnmí lówó ẹ̀mí tiẹ̀ ṣé á wo owó ẹ̀mí yẹn nígbà tá a bá fẹ́ dájọ́ pé kí wọ́n pa ọkùnrin yẹn àbá àníwò àníwò torí rẹ̀ bọ́kùnrin bá pọ̀ obìnrin wọ́n ti torí obìnrin yẹn pọkùnrin tágbàlagbà bá pọ̀ ọmọdé wọ́n ti torí ọmọdé ń pa àgbàlagbà rò pé ń yé wa ó tilẹ̀ jẹ́ pé nínú àwọn ètò tíṣẹ̀rí àmúwa níbi tí mùsùlùmí bá pa káfìrì wọn ní tìtorí káfìrì pa mùsùlùmí wọn ní tìtorí káfìrì pa mùsùlùmí àyàfi kápẹ́ káfìrì yẹn ó wọnú orílẹ̀-èdè wa látàrí pé àwa náà la fún ní ìfinilọ́kànbalẹ̀ pé tó bá wọlé o aburú ní sí ọ á bí ẹni tá a fún ní fíìsà ìgbà tó wá wọlé tán lẹ́nìkan bá lé mú náà bá pa sọ ẹni tó lé mú tó pa àwọn kìí ṣe nítorí pọ̀ pa ẹni tó pé tó ọba parú rẹ̀ wọ́n pọ̀ láti pa á pa nítorí pé ó ń ọlọ́run àtànábì lógun ni torí pé ó ń wánà láti ya òbí lẹ̀ jẹ́ lókè pẹ̀ àmọ́ kìí ṣe torí pé ó pa káfíìrì tó ọlọ́run ẹlẹ́dàá wa. àwọn àlàyé wà lábẹ́ irú àpèjúwe fi hàn pé lóòótọ́ ẹni tó bá ti pààyàn wọ́n pa àmọ́ kìí ṣe gbogbo ẹni tó bá pa náà ni pa bí ní ìsìnkú ọmọ kínkínní pa àgbàlagbà ọmọ kínkínní pa àgbàlagbà so nísìnyí sáwà sọ pé kí lọ pa ni ọmọdé wọn ò ní pa torí pé ó wà kékeré tẹ́lẹ̀ ìbá yé wa anabi sallallahu alaihi wasallam tó ní tẹtọ bá tún ma bá ma pa yàn torí lábẹ òfin Ọlọ́run tó bá pa yàn wọn pa ẹni ká ní gbogbo eléyìí ní ìsìn nígbà tá a ò lo òfin Ọlọ́run kí náà fà ní ká mọ gbogbo ní ta kọ yìí àǹfààní pọ̀ mẹ́gà àǹfààní pọ̀ ń bẹ̀ gan àkọ́kọ́ bóyá wọ́n lọ lọ́wọ́ bó fún lákòóso orílẹ̀-èdè tá a wà yìí lọ́la ló sì lè jẹ́ lómìn tó pẹ̀lú nǹkan tí wọ́n ń gbọ́ nìsín ń ti ń gbọ́ nípa òfin ọlọ́run ń ti ní awareness gbogbo bíkíbi tọ́lọ́run bá gbé ọdẹ lọ́la ó jẹ́ mùsùlùmí ti ń gbìyànjú láti mú Islam wá nítorí pé àwọn gbogbo tí wọ́n ń ṣèjọba tí wọ́n wà nípò oríṣiríṣi ní orílẹ̀-èdè wa àti orílẹ̀-èdè bòmíì tá jẹ́ mùsùlùmí ibi tí jàǹbá ti ṣe wọ́n jù náà ni pé wọ́n jẹ́ mùsùlùmí tí ọ̀mọ nǹkan kan pa islam sòtún yẹn bá ti jẹ́ pé èèyàn mọ nǹkan kan pa ìsìn rẹ̀ nítorí súnmọ́ náà ni pé kò ní mọ àti dáàbò bò kò ní mọ àti mú wá ọ̀pọ̀lọpọ̀ kàn lérò pé islam ní kákan máa ti sọ̀láàtì káàbà ti ti sọ̀láàtì ó ti parí ẹ fi gbogbo yòókù sílẹ̀ ilé ayé lélẹ́yìí kò sí ní tọkàn lọ́n pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ máa lérò torí àwọn ọmọ sọ pé ibi tẹ́ ẹ fẹ́ máa gbọ́rọ̀ ẹ̀sìn wa kò sí tọ́kẹ̀sìn pẹ̀lú ẹ̀ o àbí òye wa ẹ̀ka ni tó wà láyé tí ò sí tọ́kẹ̀sìn pẹ̀lú ẹ̀ kò sí. bákan náà àǹfààní mi ni pé káàtì ẹ̀ wá pé tó fi kú káàtì ẹ̀ wá pé gbogbo àwùjọ tó gbé láyé wọ́n ń lo ṣẹ̀rí àmbẹ̀ ọmọ ọmọ àwọn ẹ̀ṣẹ̀ kan pé tó ọba fi lè lọ sẹ́ ìyá báyìí lọ ẹ̀kan fi jọ́ tí wọ́n bá fi jọ́ láyé ọmọ kó gbégbèsè rẹ̀ dákìyàwó bí ẹni tó pààyàn tí wọn pa ọ̀ràn retí rẹ lọ́kìá. ẹlẹ́ẹ̀kejì òun náà ni azani almahsan ẹni tó ṣe zina tó ti dá abilékọ abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin tala abilékọ òun náà lẹni tó ti bá obìnrin lórí obìnrin tọkùnrin ti bá lórí lábẹ́ wọ́n fẹ́ra wọn pẹ́sìn islam ṣe wù sùn ẹnikẹ́ni tó bá ti láǹfààní àti bóbìnrin lò bá wọn lábẹ́ àbúradà wípé ọ̀fẹ́yàwó bí islam ṣe kókó ọ̀fẹ́ o ti di mahsan ẹni tó jẹ́ ikú ti dàbí lẹ́kọ́ tó yẹ kí tó bá fìlè lọ́ọ́ dàn wò láyé rẹ̀ kó tún ṣe zina kan wọ́n pa ọ̀nà nítorí pé kí ni wọ́n fẹ́ sọ pé òrìrì kí ni wọ́n sọ pé òṣèré kí ló wá tì ọ́ tó tún fi wá lọ sí ìranù kí ló mú ọmọ àṣírí gbè lẹ́yìn tó ti níyàwó tiẹ̀ ẹ ìyàwó yàn sí lọ́dọ̀ mi nísìn mo fẹ́ ń gbà yẹn àmọ́ padà sánà ni ọ obìnrin sì mú olúwa rẹ̀ it is not an excuse ọwọ́ pò ti bóbìnrin lórí lọ́nà tó tọ̀yìn ọwọ́ pọ́kùnrin ti bọ́ lórí lọ́nà tó tọ̀yìn kò sí ilé ọkọ má kò síyàwó lọ́dẹ rẹ má kìí ṣe àwáwí kìí ṣàwíjàre tó fi ní jẹ̀bi kú tọba tún dá zina wò ìsìláàmù wa sọ pé zina tá ń sọ yẹn tí ó padà sọyàn lábílẹ̀kọ lọ́kùnrin lóbìnrin téèyàn ó fi dẹni tó jẹ̀bi kún pa tọba tún ṣe zina ìdágbà lérò pẹ̀lú rẹ̀ kìí ṣe pé o tún ṣe zina lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀mọ́ ọ̀rẹ́ yọkan náà kápò ṣe zina yọkan tó bá rọ ọmọ àbí wọn náà lọ wá jẹ́wọ́ so kódà kó ṣe pé zinata ẹsẹ nǹkan ẹ lo ìṣẹ́jú kan bẹ ìṣẹ́jú kan pé ẹ lo àwọn pé orí abẹ́ ọkùnrin kan pamọ́ sínú abẹ́ obìnrin báṣu wà báṣu mọ̀gíìbò alḥaṣafa ọwọ́ ń tọ́ tẹ̀lé ojú bá ń lọ ọkà kí ọwọ́ rí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ tóbìnrin ó sì yọ bẹ́ẹ̀ ó ti jẹ̀bi kí wọ́n sọ ọ́ lóko títí tó fò nítorí pé ọlọ́run ọba kò fẹ́ bàjẹ́ ọlọ́run ṣe bàjẹ́ ṣiṣẹ́ léèwọ̀ ní àlẹ́ ṣe di ta ṣàlàyé ṣàlàyé ní àyà tó ṣíwájú ẹ ṣọ́ra fún zina ẹ má pè fún ó ṣe ìyàwó alẹ́nu fọ́pọ̀lọpọ̀ ọkùnrin aláìlórí lọ́ọ̀mì náà tí wọ́n gbé sókòtò wọn sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì wọn mọ wá wò pátá tó dàrán wọ yọ mọ afàsòkòtò mọ́ra bí ìgbà tó ṣe pé wọn ò wọn yẹ̀rì yín kún tó bá dà sòkòtò ti di yẹ̀rì mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ wọn mọ àárín bí ọmọ tí ò fẹ́ nìkan kan lé tó rí kó tó jáde ńlé pé sòkòtò ni wọ́wọ́ yìí ni àbẹ̀wò gbogbo ẹ̀ náà wọ́n pè fún zina ni ọkùnrin náà ń pè fún zina pé ìgbà táwọn obìnrin ti fi pátá tiwọn hàn wọn kọ́dà ẹlòmíì tún fi ìdí rẹ̀ tún fi hàn wọ́n nù kílà ń pè nínú síkẹ́ẹ̀tì rẹ̀ tó ẹ jẹ́ káwọn náà fi tàwọn náà hàn wọ́n ẹ wo bí táyé ń bàjẹ́ lọ́jọ́ mọ́. ẹ̀rí tí wọ́n máa sọ fún àwọn obìnrin tí wọ́n sì jì í lẹ̀ náà títí pé ẹ pa búùtù dé búùtù mọ́tò ni. subhanallah ìlàpẹ́ ẹ̀yin ọmọ sùkúlù iṣẹ́ ń bẹ wájú yìí o ọlọ́mọdé wà ò fọ́ lójú nínú ọgbà sukulu wàhálà nínú kampu NYSC ọ̀ràn nínú gbogbo bí kíbi fìtínà. ilẹ̀ fẹ́ sọ ayé dànù kẹfẹ́ sọ gbogbo yẹn dájá ẹ wá mọ rìsọ́ọ̀tì tí màá jáde ní ẹ ń burú ẹ tí ẹ máa wò ẹ padà mọ̀ pé èèyàn lè ka tán àwọn obìnrin ìjà mọ̀ kankan mọ̀ ẹnìkan kan ní sojú kòkòrò àti fẹ́yàwó kékeré ṣe gbogbo adúrú fífítì tí mo rí lóríṣiríṣi lónìí ewu ló lè dípò kí n kà fẹ́ kan kó sì kún mi lójú bí àwọn fífítì yẹn náà ni àwọn obìnrin tó gbà fọlọ tí wọ́n wà lọ́ọ̀dì ọkọ wọ́n ń gbá mẹ́ẹ̀ẹ́dógún mú bẹ́ẹ̀ náà níyàwó àbẹ́ẹ̀ níyàwó ẹwọ oríṣiríṣi dírámà táwọn ìyàwó yóò mọ̀ sí láti fi rí pé kẹsì sùúrù kẹsì ẹ̀wọ́jú àwọn sábà pé dákun bá rẹ dákun <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n bá tún sí tẹlifíṣàn abẹ́rẹ́ rí nǹkan àwọn tí ń ka news tó máa rí tó rí tí ah bébí ah, lélẹ́yìn ni àbẹ́yàn irọ́ gidi àwọn irọ́ gidi tó yẹ kó gèdè pimples ló kún ojú ọ̀daràn wọn àbá ṣe face filler gẹ́gẹ́ bí wọ́n ti máa fi ìbọ́dì mọ́tò gba bàbá ṣe face filler lótú àlọ́ pàtíkì so yọ àmọ́ sahán bí ahán kìíní kan tí tẹ ẹ kókó ẹnu bú wọn mọ àwọ ẹlòmíì ò tún sọ̀kalẹ̀ ah! yóò tún lọ síbi apàtì ní ọmọ wò dáadáa ó ta bíọ́tì bíọ́tì bíọ́tì tó bá wà wò wò wò wò yóò tún wà wò ìyàwó rẹ ẹ ah! àdánwò <laughs> gbogbo ọ̀nà tẹ́sà fi máa wá bàjẹ́ títí yóò ní wò ẹ ọmọ pé lè tẹlifíṣàn mi wà tẹ́gbẹ́ ni wọ́n á pè yín lásán fún ìtàvíù kan àbí pé ẹ fẹ́ bá èèyàn sọ̀rọ̀ kan wọ́n kọ́ gbé yín lọ sí yàrá makeup ni ọkùnrin fa wọ́n gbé yín lọ sí yàrá makeup àwọn àwọn àwọn wọ́n ti pè dọ̀ngárì kan ti wà ń bẹ̀ táwọn ò ní sẹ́jú kí wọ́n bá yín pa ojú yín láti pè lọ wọ́n pa ojú yín láti pè tí wọ́n ṣojú gbogbo ìṣẹ́ wọ́n ti ka wo mírọ̀ yẹ́ẹ̀sì ní ìsìnlẹ̀ lè bá yín sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ bá <laughs> so kátó wá kó àwọn dìdìrín ń dátọ́ tí ń ka níìsì àwọn obìnrin wọ̀nyẹn tó fẹ́ ba yé àwọn ọmọbìnrin tó wà lé ọkọ jẹ ẹlòmíì lè ṣe thirty minutes ní yàrá make up tí make up ṣebí níìsì lọ fẹ́ kà fún wa abẹ́ pẹ̀lú ló ṣe wá di gbogbo eléyìí ẹ̀ ń torí lójú ọ̀nà àti lé àwọn obìnrin lé ọkọ torí ẹ̀ ló ṣe pé anybody anybody gbogbo ẹni tí wọ́n gbọ́rọ̀ yìí kó kéèsì tẹ́ bá níyàwó ẹ dákun tó lọ ẹ dákun tó lọ ẹ mójútó àwọn ìyàwó yín ẹ ṣàánú wọn ẹ má jẹ́ yọ jẹ wọn àwọn gold làwọn ìyàwó yín wàláì tẹ́lẹ̀ gbogbo rọ́tẹ̀ rí ta àti tẹlifíṣàn kan àti kìnnì wàláì pàǹdà ni pàǹdà burúkú irú wọn ò sí fẹ́ yàwó ẹ bá fẹ́ wọn lẹ́gbàá fọlọ́ ẹ wọ àwọn ìyàwó yín masha allah alakuwata illa ó ń sàbíàmà ó ń bímọ ó ń ṣe gbogbo ẹ ó sì tún dùn wò táwọn jẹbẹlẹ ń tẹtẹ rí n bá bí màkà ọsọrọ alẹ parí ni torí tẹ́lẹ̀ náà òun wẹni tí ó tàn jẹ ni body without engine lọ́pọ̀lọpọ̀ tó bá ti rí bi dé sí tiẹ bọ ọnu. torí de eléyìí àwọn obìnrin tó wà lé ọ̀pẹ mójútó wọn àwọn gangan ni gold yàtọ̀ sáwọn pàǹdò fò sòzínà àwọn èèyàn ojú ògbébì kan ní máa sábà gbé àwọn èèyàn lọ́bẹ̀ obìnrin kan òfin kankan ju obìnrin míì lọ wàláhì so torí pé ẹnìkan sara ẹnìkan ọ̀sára ẹnìkan ga ẹnìkan kúrú ah Allahu akbar. ọlọ́ǹga púpọ̀ nítorí pé àwa gan lọ́kàn wa nítorí wu kálukú ó yàtọ̀ sí nítorí wu ẹnìkejì tọ́lá ti dá àwọn obìnrin lóríṣiríṣi nítorí ibi tí wọ́n ti ń wọ́ obìnrin tó sanra tó fi àgbà tó gàgàrà lẹ́nu kó sọ pé ah obìnrin tó tínrín tó slender ló wò wọn ò fẹ́ kó tóbi kákákákáká ìwọ tí ó jẹ́ pé obìnrin tó sanra ló dìbò fún so wọn mọ àwọn òpè ah eléyìí ọ̀ máa dùn obìnrin kí ni gbẹgbẹgbẹgbẹ wọn fẹ́ jọ gédé egun lọ fẹ́ fẹ́ kíni ká kí lọ fẹ́ fẹ́ lẹ́yìn tẹ. tó ti jẹ́ pé ìwọ mọ̀ pé eléyìí lọ ti tẹ̀ wọ́ lọ́rùn ó kì í tí ọba yẹ pé gbogbo èèyàn bíi bàbá tí ń ronú ẹni tó sanra ni táwọn obìnrin tí wọ́n ti ń rí ọ̀rọ̀ kọ láyé wọn ò ní rọ̀kọ̀. sòsẹ́ wọn aráwọn ń dì tiwọn àwọn fẹ́ dán yìí wò wọ́n fẹ́ tọ́ yìí wò wọ́n fẹ́ wó yìí wọ́n fẹ́ ṣe bí obìnrin ti ń béèrè tó ní ọkọ níyàwó méjì ìyàwó kejì ó sì ṣẹ̀ṣẹ̀ fẹ́ kò tí ì pósù mélòó ó tún á lọ ṣe zina sẹ́mi kójú kòkòrò náà ni kí ni ìyàtọ̀ náà rí kí ni tóbìnrin tó lọ bá ní táwọn ìyàwó rẹ̀ ò ní. lànàbì Muhammad sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá ti lè jáde tẹ ẹrọbìnrin kan tọfẹ gba làákà ìmọ̀yìn lọ́wọ́ tẹ́ẹ̀fì máa ronú ṣekúṣe nítorí pé nínú àdé Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí obìnrin bá ti jáde àṣetọ́ni ló máa ń ga ọrùn níwájú ẹ̀ yóò tún ga ọrùn lẹ́yìn rẹ̀ ìyẹn ni pé ẹ̀ẹ́rì ipò dáa ju bó ṣe dáa lọ yóò fẹ́ da orí yín rú torí pé ṣetán ní í ṣe lọ́sọ̀ọ́ba gbogbo àwọn òkú oorun tí wọ́n ń wọ̀wọ̀ kú wọ́n tí wọ́n tí àwọn àwọn aláìlórí lọ́wọ́ yẹn ẹ máa wò pé ọ́ ọ́ ìní tí wọ́n fi búrẹ́dì ha ọ lẹ́nu pé àbá ah, torí pé tí wọ́n bá ti ọ́ lẹ̀ tó ń àyàn ah, ah! ẹ̀yin ọjọ́ kó sọ̀rọ̀ ẹlẹ́kẹta wà láyọ̀ ya ìsọkúsọ ni ọ̀sọ̀ tẹ̀tẹ̀ máa ti ń á á fún orí kìnnìkan fi búrẹ́dì ha lẹ́nu ẹ má gbà so nítorí délé anábìrin tó bá ti róbìnrin kan tó fẹ́ mú kí ọpọlọ rẹ sákú lórí rẹ kí ló dé padà sílé ọlọ báyàwó tiẹ̀ náà kí ló dé ya Rasulullah ó nítorí gbogbo tó ní lára náà níyàwó rẹ náà ní lára pẹ̀lú báyẹn ara àǹtí Islam sọ pé kí akóbìnrin ó gbélé nu ẹ̀yin ìyá játa ẹ̀yin ìyá alájàpá ẹ̀yin ìyá àti fòdábákáleke àwà lábẹ́jàn tọkọ bá wá di kófin mo bá gbó ní ọ̀wá yìí sí níbikíbi tó bá bá wa náà ni tó bá bá wa ní ah, mo fẹ́ kọ́ padà lé mo fẹ́ wá rí ọ padà lé lọ́sàn-án gan <laughs> yóò bá lẹ́kọ̀ọ́ <laughs> yóò tún pariwo lọ́jà tó gbogbo yóò tún gbọ́ pé áá. Ah, ah aa ah, ah, bàbá múrí torí di eléyìí báyìí ẹ ẹ táwọn ọkùnrin náà láwù ẹ ẹ̀yin máa ká ẹ ọlọ́wọ́ bá ga púpọ̀ ìgbà táwọn sọ yìí pé ìlànà tí Islam tó kalẹ̀ fún akọ̀tẹ́ wa lọ́rùn àwọn ò ní jókòó lé àwọn ò ní jókòó ká máa mójútó lé wa àwọn náà já ta àwọn ta àwọn ọkùnrin náà sì ní ah, àwọn náà ò lè para mọ ká ẹ máa ṣe bó ṣe wù yín káàrí kí wọn lọ́wọ́ ah, àbí òye owó lè ibi tó bá wù ọkọ lọ pé kẹ kó máńgò kẹ kó kíni kẹ kó máńgò láti ilẹ̀ yìí kẹ kó lọ sábìjà máńgò Ògbómọ̀ṣọ́ <laughs> ok nígbà tẹ ṣe gbogbo eléyìí obìnrin wa mọkùnrin sáwọn náà dààmú fún ìyàwó wa ma wọn dààmú lọ́lọ́kọ̀ bọ́ sísàlẹ̀ ọ̀rá mẹ́rin owó pẹ́ẹ́sì àà Fọlúkẹ́ ó tọ́jọ́ mẹ́ta mo tura pàdé mi nulẹ̀ mẹ́ <laughs> so ẹ̀rí pé ńgbà tá a kọ́tọ́ lọ kí ló padà ṣẹlẹ̀ àwọn oníkálukú náà yàtọ̀ yàní torí ẹ tí àwọn bá ń zina haram ni ọlọ́run tẹ́lẹ̀ wọ ọmọ tó bá bí láì jẹ́ pé igi wà <laughs> ọmọ àlè ni ẹ àfa ẹ kan owó kan ṣé lóòótọ́ sì ni à ẹ̀yin máa sáà ń parọ́ bíi ti ni nítorí pé ayé ti bàjẹ́ débi pé gbogbo wọn pátá àfẹsọ́nà bá sàánù ni ò ti kìdí rẹ̀ bọ́ àràmù rẹ̀ a'udhu billahi minash shaitani rajim wọ́n bá wà apply òfin ọlọ́run yìí pé gbogbo yẹn ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọjọ́ tí wọ́n dá yín padà sọ́dọ̀ lọ tẹ́gbẹ̀sán sẹ́yìn gbogbo ẹni tó bá ti ṣe zina rí kọ́ máa wá jẹ́wọ́ sábà bẹ̀rẹ̀ sí ni kókọ látàárọ̀ <laughs> títí di alẹ́ ẹjọ́ kẹẹ̀ẹ́dógún àníkọ́tẹ́ wà láì ládùúgbò kan kálukú ọmọ ìyọjú ni pé ah èmi náà ṣe rí èmi náà ṣe rí ah kódà ọkàn jẹ mẹ́ẹ̀ẹ́dógún lọ hmm, <laughs> ah, ah. <laughs> torí tọ́ náà ìtọ́ àlẹ ọkọ ní ọ̀dẹ ọkọ ẹtún yálẹ ọkùnrin tó níyàwó tó ní ìyàwó rẹ̀ lọ bí mẹ́rin ẹtún yálẹ dídàkùn torí tọlọ kí ló wá kù mọ wọn ńgbà tá a kó kọtà á sọ pé tọ alihamudulilayi ẹ̀yin náà lẹ ní àǹfẹ ká lo sẹríà <laughs> gbogbo kálukú bá ti gbó kọ rẹ̀ kó wọn wá gba tiẹ̀ wọn mọ abáyá owó wọn ó pè báyá kínní àfa kálukú kẹsì rọ wọnú sẹńtà so ẹyin ọmọ ẹ ti gate <laughs> nígbà tó ṣe pé kálukú ti jẹ wọn fa kò sí ìtàn tó ṣe kùtù kó sọ wọn ló kọlọ aa ah, bí eléyìí kọ ebe ẹni ń dàgbà gàfúrú ra yìí náà gàfúrú ra yìí náà nìkan lè rí àforíjì àtìkẹ rẹ wọn pa yín <laughs> ẹ pé yorùbá lẹ ó ní kí ni jẹ bẹ́ẹ̀ fẹ́ bá ti ajẹ ẹ ẹ̀rí kékeré ayé ti dà wàlá ọba yẹn lẹ́rù ẹ má máa wo àṣepamọ́ ni àṣé kí wọ́n fi wá ṣe irú eléyìí láyé kí wọ́n á pa wá bá wọn ọ̀sán ìwọ̀n àjọ ọgbà gbogbo àgbà ńlá yìí ọlọ́run tó wá tú ọkọ ní gbangba òkè yá mọ́ òkè ẹ̀yin oníṣìyàn ẹ̀bọ ti di sẹ́wọ̀n kókò sí pé àmọ́ dọ́jẹ̀ mọ́ yẹ <laughs> ẹ̀yin oníṣìyàn ẹ̀bọ ti di gbogbo wọn bọ̀ bẹ́ẹ̀ subhanallahi alazim torí ẹ ẹbí ká sọ ara wa kíní yàrá mu ní ká jìnà sí àwọn tó ti ṣubú sínú irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rí kò sí tàbí ṣùgbọ́n wípé wọn ti wọnú ewu ńlá àmọ́ lọlọ wọn máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ wọn máa kábàámà ha Ọlọ́run láti mọ mọ ń gbà yẹn ni máa pé mo máa ní ah, irú irú ẹsẹ̀ burúkú yìí báyìí n bá ti ṣe n bá ti ṣe kò pé mi ni mo dẹrú fún yìí aláàánú lọlọ tó bá dénjọ gbẹndà òkè àná ẹ lè wọnú àwọn tó wù tó wù ọ náà láti ṣàforíjì láti ṣàmójúkúrò fún àmọ́ kéèyàn mú àwọn máa wò pé kíni kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń lu wa nù jáde ṣé gbogbo wa náà lọ́lọ́run wa kò ná sẹ́wọ̀n kẹ́lómi bíi sẹ́ máa tan ara rẹ̀ jẹ́ ni tọ tí máa kàn lọ wọn kó gbogbo títí orílẹ̀-èdè síná kí lọ kàn lọ tó bá kó gbogbo ọ̀há àbìkan láyé kọ́ńtínẹ́ǹtì tó kó síná kí lọ kàn lọ òdì nǹkan kan kò fọ́ lọ́n fàdámdámà aléhìm rọ̀bóhùn bẹ̀dàmbéhìm tẹ̀sẹ̀wá wọlé ayé kọ́ fún náà ẹsẹ̀ nǹkan kó tó máa kábàámọ̀ kó máa bẹ̀rù pé ah, nǹkan tó lè tẹ̀yìn kí ní ìjáde nǹkan epidemiki kan pandemiki kan kékeré pandẹ tani ọ pandemiki rẹ tani ọ epidemiki rẹ bó nà ní. torí de eléyìí ọ̀dọ̀ wọ wá dùnú ẹja bẹ̀rù ọlọ ẹja bẹ̀rù ọlọ torí ẹni islam ti dà pọ̀ jù ìgbà tẹnìkan sọ fún anabi sallallahu alaihi wasallam tó ní mo ti rí ẹni tí mo fẹ́ fẹ́ anabi sallallahu alaihi wasallam sọ o ti rí tí o ti wò ó ní wọn tí ì rí wọn tí ì wò àlọ́ wò á islam ti dà pọ̀ jù lọ́wọ́ torí kí obìnrin tí ọjọ́ máa gbé gbogbo gbà ó yẹ kó jẹ́ pé ẹni tí ọjọ́ tó bá ti rí ó dó wọ̀ torí ara tí islam fẹ́ fún ọ̀ ń bẹ̀ ni pé kọ́ ọ wo bòmí kọ́ ọ wo ẹlòmíì torí pé tí o bá jẹ́ni tó wù ò ní pẹ́ ò ní dínà tó o fi ní fẹ́ wò máa eléyìí náà jẹ́ ìpèníjà ńlá fáwọn obìnrin náà ọlọ́run ti ṣe òtí rọ́kọ alhamdulilah so haúsá wọn lówe kan wọn ní kí ló burú tá a bá ti dá a pé ká tún máa wẹ̀ tó burú ni kò burú ìwọ ti dá a ní ìsìn tó máa tún wẹ̀ lójoojúmọ́ tó burú ni à á so that alhamdulilah ó tún máa dán ó tún máa jí dán so mójútó ra rẹ o lọ́ngbọ́n yẹn o torí ẹlòmíràn ọ̀bùn ni o bí àwọn obìnrin tó máa gbé pampasi ọmọ pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì pampasi ni wọ́n bá wọ́n bá pàdé lábẹ́ bẹ́ẹ̀dì lẹ́yìn ìgbà tó ti sogúnjọ́ ní ti ń yọ̀ dín tìgbẹ́tìgbẹ́ ni òkè ṣe pampasi tuntun o làwọn awí tó ń kún àtíkè ọkọ wa sọ pé kìnnì kan rún nulẹ oní nǹkan kan òórùn kí ni òórùn mẹ́wàá rún àwọn obìnrin kan tún wà báyìí tún wà very very careless so ọ gbọ́dọ̀ mọ life tó ń live pẹ̀lú ọkọ rẹ ní life challenge ní ti ń pè ọ níjà pọ̀ bàjẹ́bàjẹ́ tó fẹ́ gbọ́kọ̀ yìí mọ́ lọ́wọ́ tó bá ti mójútó lè rẹ̀ tó ń ṣe bó ti ṣe dáa pẹ̀lú gọ́lọ̀ wọ́n gbádùn ọkọ rẹ̀ pẹ́ Islam ní wò ó nítorí tó bá rí tó bá wù ọ́ ó ní wo bòmí ẹ̀rí káwọn obìnrin àwọn náà máa ń fèlè gbé nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀rí tóbìnrin mi ọmọ sọ fọ́kọ pé ẹ̀ wojú òun ẹ̀ wojú òun torí náà ṣe wégele ẹ wojú òun torí ló ń ṣe múra báyìí pé kí ni bẹ lójú ẹ ọkùnrin tí ń wọwọ kú wọ. mo ti wojú rẹ mo ti wojú rẹ ó ti sú mi a nǹkan dé kò yẹ kó sú ọ ìtọ́lá yìí náà ti sọ pé kínní kan lálábàápọ̀ ẹ̀wà ẹ̀jọ̀ máa lo ẹ̀ àwọn ẹ̀rọ báwọn Yorùbá gbọ́ngbà jẹ́ wà láàyè wọ́n kẹ́lẹ́ kí wọ́n lu ọgbọ́ngbà mi ẹ̀rí tó bá fẹ́yàwó wọn máa ń sọ̀rọ̀ kan tí ìbá gbọ́ dáadáa ẹ̀ní máa tùmọ̀ ẹ̀rọ pé so ọlọ́run ti kẹ́ lè lura yín gbọ́ wàhálà àdúrà ńlá nítorí pé ẹni tó o bá fi lè ṣe sùúrù fún tẹ́ ẹ ti jọ lura yín gbọ́ níyàwó ọ̀dájú pé pẹ́ fúnra yín ó sì dájú wípé òun wò wípé evergreen lóbìnrin yẹn ń dà lójú rẹ̀ lójoojúmọ́ kó lè bá a máa jẹ́ bá green lójú ọkọ rẹ̀ kì ṣe dandan ni kó lówó láti máa kówó kalẹ̀ fún kó máa fi rọ́ṣẹ́ tó fi máa wẹ̀ kó máa fi ra para tó fi máa para torí pé àwọn obìnrin mi irọ́ ló wọ́n fi máa ṣèkẹ́wọ́ ọ̀fẹ́ kí n máa dán ọ̀fẹ́ kí n máa yọ ọ̀fẹ́ ò kówó kalẹ̀ ẹ ọbẹ̀ tó dùn owó lọ́pàá ìwọ gẹ́gẹ́ bí ọbẹ̀ àníkọ́ máa wẹ̀ kó jẹ́ni tó yẹ pé oòrùn torípé tó bá ti ń di pé ah, ọkùnrin burú bàjẹ́ tó bá ti ń di pé ọkùnrin sọ pé kìnnì kan rùn a sì wo gbogbo inú ilé nǹkan nǹkan sí tán tán gbé kanú ilé tó lè máa rùn ó ti ń di back to standard díẹ̀ díẹ̀ nù lọ́dọ̀ ọkọ o àbí òye ń wọnà láti kíkọ bọ́ lọ́wọ́ rẹ̀ ó lè sọ pé ẹnu rẹ̀ ní ti rùn báyìí mọ fọnù tún lọ tún fọ ó lè sọ pé káàdì àbíyá rẹ̀ ti ń rùn pọ̀ jù nǹkan tí ń ṣẹlẹ̀ nù o torí ẹ̀ kọ́rọ̀ rẹ̀ tó di bẹ́ẹ̀ mójútó ra rẹ̀ o mójútó ra rẹ̀ ọlọ́run ṣe zina lé wọ̀ gbogbo tó bá lè pè fún ẹ gbọ́dọ̀ ṣe gbogbo tí ó mú káwọn kan yín ó jẹ́ pé wọn wá wàkúwà wọn ò ṣèṣe kúṣe ọ̀dọ̀wọ́ ẹ̀yìn obìnrin lópin ìgbà tí ń tẹ́ ẹ fẹ́ ṣe ohun tí ọba ti takò tó lọ ẹlẹ́kẹta التارك لدينه المفارق للجماعة ẹni tó bá fẹsẹ̀ rẹ̀ lẹ̀ tó lòun ṣe islam mọ́ ó ṣe rí dá ó lòun ṣe islam máa ń tó ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ọ̀tá kìkì pàpọ̀ sáwọn mùsùlùmí kóhùn ọjọ́ kan nu wọn má onítùmọ̀ al-mufariqi lil-jama'a ó lòun bá àwọn mùsùlùmí ṣe mọ́ ìṣọ̀kan nu wọn pa ni sẹ́wọ̀n pé lẹ́yìn náà lọ́ba tún gbé sórí àtẹ ẹni tí wọ́n pa pọ̀ nírú àwùjọ yorùbá yìí àìmọye àìmọye tẹkẹ abi lórí islam kò sí islam lẹ́yìn náà bá wo ilé yín tẹ wà àdúgbò yín tẹ wo nù gbòòrò ibi tẹ wà tẹ wo nù ìlú tẹ wà ẹ rí sampo púpọ̀ mọ́ wa ẹlòmíì àmọ́ sọ fún yín tẹ máa sọ fún pé àgbá islam kò lè bá a sinmi yín ká ah, ah, ah, mùsùlùmí ló ń lọ tẹ́lẹ̀ gbọ́dọ̀ ọmọ lè máa ẹ́ ó ti di pàìtọ̀ ntí ń gba aago ká torí aago lọ́pàáwó à ń pèsè fún sọlá ti ọ̀páwó ẹ̀rẹ́ lomi tó ṣe yí pé ó lè jẹ́ pé kúbúrà ló kọ rẹ̀ bí yorùbá lẹ́fù ó lè jẹ́ pé orúkọ rẹ̀ ó náà ní fáwọ́sá yorùbá lẹ́fù. yọba ti di grace yóò ti di dorcas alice gbọ́dọ̀ ti alice ó kọ̀ rẹ báyìí pé à ó náà ti jẹ́ mùsùlùmí ẹ̀sìn bàbá wa la padà sí ká ní bàbá rẹ ọkọ nù <laughs> ọkọ ní bàbá wọn tó jẹ́ pé bàbá ọmọlẹ́yìn pọ́ọ̀lù ló wọ́n ti sọ kóbìnrin ọ̀lẹ́sìn ẹgbọ́rọ̀ fáà àti pé ẹ̀sìn ọkọ nìyàwó ti gbẹ̀yìn ẹgbọ́rọ̀ kálóníkọ lọ fẹ́ káfíìn irun wọn pọ̀ bàjẹ́ ẹ̀yin wo àwọn ọmọ mùsùlùmí tí máa ń rẹwà tí wọ́n bá lo jilbab tí wọ́n wọ hijab tẹ́sí islam nìkan wọ̀ ara ti ń dun àwọn kiriyónù tí wọ́n ti fẹ́ gbà pé káwọn ọmọ mùsùlùmí kàn lo hijab lọ sí schools ọ̀kan ni wọ́n sọ jáde ó ní torí pé máa ń lo ìjáàbù àwọn obìnrin àwọn obìnrin mùsùlùmí àti máa ń bíútì jù àwọn ọmọ tàwọn wàá hàn pé lálàsì bẹ́ẹ̀ ni tíọba ti sí Islam lálàsì náà lèèyàn máa jẹ tọ ìwọ wá ń wọ ìjáàbù dànù ó di great ó dálí ó di dọkàtì orí mọ́rùn rẹ̀ yọ wá rí kolofo àbí ti àgbámù rere ẹ̀rí pé kò sí wò má kò sí ẹ̀dúró ká ah, Allahu akbar orin ńlá nìfà wàláhì orin ńlá nìfà ẹ̀yin ò rí i pé wọ́n pọ̀ bàjẹ́ bàjẹ́ láwùjọ Yorùbá yìí sukúlù sọ ẹlòmíì di káfí wọ́n rán lọ sí skul ó lè jẹ́ Abdulfatah ló kọ rẹ̀ ló fi dé skul ìgbà tó dé skul wọ́n kiriolize rẹ̀ nítorí pé àwọn sponsor rẹ̀ lọ sí higher institution so ní ọba di pé ń jẹ Matthew irú wọn pọ̀ bàjẹ́ wọ́n lè sọ pé Matthew Burema tani Burema wọ́n ní bàbá rẹ̀ ní Ibrahim òun di Matthew tiwọn ni wọn á gbóná jù yọmọ kórìíra Islam tí wọ́n gba wèrè mọ́tò yìí yòówù omi nu àwọn tírínì rẹ̀ yóò di pàìtọ́ pẹ̀lú rẹ̀ là ń wá wọ́n lè sọ pé pàìtọ́ kàsáálí àbẹ́rẹ́ nǹkan mọ́ kí ni kàsáálí ẹ̀tọ́ ẹ̀yin náà gbọ́ bá ṣe pé kàsáálí ṣé ẹ máa ti Yorùbá ń pè ń kàsáálí ọ̀gọ́zẹ́ẹ̀lì ọ̀gọ́zẹ́ẹ̀lì ẹ̀tí tó túmọ̀ sí láti pìlẹ̀ gan ọ̀rọ̀ ti wọ́ wá wọ́n ní amúkùn ọ̀rọ̀ rẹ wọ́ ó ní òkè lẹ́wọ́ níbo ló ti wọ́ wá ìsàlẹ̀ ló ti wọ́wọ́ wọ́n lè ní pásítọ̀ bélò bélò báwo gbogbo bélò yéésù kọ lárúbáwá ó kọ fúlàní àwọn fúlàní ni bélò àgbáyé bélò láàrin fúlàní yéésù kọ lárúbáwá àmọ́ mùsùlùmí ní jẹ́ bélò bélò tí a jẹ́ sọ́ọ̀tì wọ́n lè sọ pé ẹ Eh, pásítọ̀ Fatima ah, kí ló wá débẹ̀ prophetess prophetess kudi abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ la ilaha illallah ẹ̀rí tí wọ́n lé òpònú dìde irú wọn lọ́wọ́ sọ pé ah tẹ́lẹ̀ táwọn wà nù sí náà táwọn náà forí gbálẹ̀ táwọn náà ń dá ń tẹ̀ táwọn náà ń dá ń tẹ̀ ẹ̀rín pa mí fún ẹ ń ṣe rẹ àánú hmm, ṣe mí fún ẹ so akramakumullah ẹ rí i pé gbogbo orú àwọn eléyìí wọ́n pọ̀ nínú Ramadan yìí àṣírí wa ń tú ga ètò ti jẹ́ mùsùlùmí rí òun náà gbádùn mà kò gbádùn mà pé gbogbo àlọ́ mà wọ́n ń yá wọ́n jíjẹun lóru ń kẹnu ró ní gbogbo ọ̀sán ń kóra ró ní gbogbo ọ̀sán ẹ wo bí ṣe máa dùn tí wọ́n bá fẹ́ sí ni ìsìnì ọ̀pọ̀lọpọ̀ káfíìrì wọn ò gbé ẹjọ́ sà ṣé tíyẹn bá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ rí tíyẹn wá fẹ́ máa wá ṣe ramadana tí wọ́n ṣe yìí tíyẹn lè máa ṣe pẹ̀lú àníyàn mùsùlùmí ni àbí tàníyàn ibi tó ń padà dà má ṣe ẹ̀sìn àwọn mùsùlùmí lélẹ́yìí àti ìdánù nìyẹn àti àti àti farajìyà sí. tó nítorí pé ìpìlẹ̀ ń kò jọ gbádùn á ti gbọ́ òun náà lòun á dẹni tí ń jọ sán báyìí. tó alhamdulillah islam lòdodo ẹ gbọ́dọ̀ fi islam ṣeré ẹnìkan kan gbọ́dọ̀ pa islam rẹ̀ jì láwùjọ wa àwọn èèyàn pọ̀ tánjọ́ kọ mùsùlùmí lásán tí wọ́n ṣe mùsùlùmí nítorí pé kí náà sọ ní ti mùsùlùmí mímójútó ojúṣe mùsùlùmí ni èmi ń sojúṣe mùsùlùmí agbọ́dọ̀ pé ra mi mùsùlùmí ọ fọ́ọ̀sì ara rẹ lé wa lórí ni ó lè fọ́ọ̀sì ara rẹ lé wa lórí èyí bá ti sojúṣe mùsùlùmí gbàgbé ẹ̀ èyí ṣe mùsùlùmí because Islam ò nídìí ẹ̀ Islam òun fúnra rẹ̀ ẹ̀sìn Ọlọ́run ọba ni ó tóra rẹ̀ kò bùkátà tó ìdínú ní ìsinyìí báyìí wọ́n á sọ fún wa pé mọ́sálásí kan wọ́n ń kọ́ lọ́wọ́ wọ́n á lọ rí kíní kan má bẹ̀ kí lẹ rí má bẹ̀ wọ́n ní awọ́rò ni ah, awọ́rò ẹ mà ta búrẹ́dì bẹ́ẹ̀ ni ẹ táwọn èèyàn lè máa wá ni ó kì máa ń wá ńkọ́ kí ni àwọn àbí sẹ́ẹ̀ máa pa òyìn náà kì í ṣe fáwọn máa pa ah, orí yín dàrú orí yín ó ti dàrú dànù ẹ̀yìn sì ṣe mùsùlùmí torí mùsùlùmí ìṣòògùn ọ̀fọ̀ mùsùlùmí ìṣòògùn ọ̀fọ̀ ah, sọ́ọ̀tì wọ́n ní wọ́n rí yàn mọ́lẹ̀ láàyè wọ́n rí aboyún mọ́lẹ̀ láàyè gbogbo eléyìí kan gbá yàn lójijì nítorí lè tajà ni ẹ̀yin ní ìdí ẹ̀gbọ́n tí àwọn olórí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tí wọ́n sọ pé ńgbà tẹ́ ní kálukó gbélé ẹ sì sí ọjà àwọn èèyàn ń lọ ọjà àwọn náà sì ṣọ́ọ̀ṣì o èwo lọ́ọ́ yà yàn lẹ́nu rẹ̀ ṣé bí ṣọ́ọ̀ṣì náà ọjà ni àbí ìsọjà ńgbà tí wọ́n ní kí kálukú gbélé táwọn àgbà ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan padà gbà pé ó dáa káwọn ọmọlẹ́yìn àwọn náà mọ̀mọ́ wá ṣọ́ọ̀ṣì mọ́ àmọ́ tọ̀ fọ́múlà tẹ́tí máa sẹ́ǹdì <laughs> ìdá mẹ́wàá àbí wọ́n sẹ́ǹdì fọ́múlà wọn kọ́dà wọ́n tún sẹ́ǹdì ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì pétọ̀ ẹni tí ọba aláǹfààní àti kíkọ́ àwọn kọ mẹ́sẹ́jì sí o personal message yóò máa rí lórí ti gbogbogbò ilé ìtajà lónà ìdí ẹ̀rí kan bíi ẹ̀tún rí kan lẹ́yìn rẹ̀ ẹ̀tún rọ̀kan lọ́ọ̀kan torí kálukú fẹ́ tajà tiẹ̀ ni jésù oríṣiríṣi torí ẹ̀ akramakumullah kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá ti fi islam sílẹ̀ ó ti ṣe ridda ó ti lẹ́tọ̀ọ́ sí kan pa á anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nù hadith abdullahi bin abdullahi radiyallahu anhuma eléyìí tí imaamu bukhari tó gbé jáde ó ní man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó bá ti lóun ṣe ìsìláàmù máa ń pa sòkè ṣe nàmbà fẹ nàmbà tú láti ẹnìkan ni ah, la ikraha fi ddin náà bẹ́ẹ̀ ni la ikraha fi ddin fẹ́ni tí ò ti di mùsùlùmí àní fi tipátipá mú ọ kókó di mùsùlùmí wàlàkín tó bá ti di mùsùlùmí kò sáyé ń bẹ̀ láti sọ pé mi ṣe máa wọ́n pọ̀ ni kò jẹ́ yọ ìwà wa dúró èèyàn tí wọ́n bá ti padà nù kọba wa dínà kẹlómi olóhùn ọsẹ islam nù kọba dínà kí mọ́sálásí ọmọ agbófo ẹni rí fún sinọ yóò bá a ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ bàjẹ́ wọn ò ní sinọ wọ́n sì fẹ́ wà lìjànà wọ́n máa dá wa kà wọ́n máa dá wa kà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan. Eh, a máa kíra ní kí ọlá àwọn máa kíra ní kí ọlá ọjọ́ tá a bá pàdé lálùjá náà bẹ́ẹ̀ náà lẹ́ pàdé bẹ́ẹ̀ lẹ́ pàdé eré lẹ́ ń pè é pàdé lábùjá a'udhu billahi minash shaitani rajim ìsìláàmù tẹ́ ẹ̀ mójútó ẹ kàn fẹ́ wà lìjá náà ẹrù pé èèyàn kàn wọ èèyàn rọ wọlé ní níbi tá a pọ̀ dé yìí bẹ́ẹ̀ lómi rò a fẹ́ sojúṣe a sì fẹ́ gbẹ̀tọ̀ tẹ̀bá fẹ́ mà gbọ́kọ̀lọ́kọ̀ ti ṣe jìnnà sí islam sí ẹ̀pẹ́ kíkà lukọ́ wa ka fati àyọ̀gbẹ́bù ọ̀làyọ̀ yà yín lẹ́nu ìmáàmù mi gan ọmọ fati àká ẹ yọwọ́ tẹ̀síwìdì kan sẹ́gbẹ̀ kan ká má pè ara torí wọn ọmọ pè àbí òye wa ẹ rí kí wọn pẹ́ alhamdulillah ìgbàlè magdobi alẹ́ wàlá làálẹ̀ <laughs> alhamdulillah ìgbàlè magdobi bóòlù sọ láti bẹ́ẹ̀ bàbá ìmáàmù lókè àwọn èèyàn wa kọ àwọn èèyàn yóò kọ ẹ ẹgbẹ́ yìí tà á ń ṣe á máa ń ṣe irú rẹ̀ fáwọn èèyàn bí tí wọ́n bá wá síbi wà gba ìjà máa pín lóṣooṣù aláìrẹ̀ rìn nìtí bí màmá kan oníkíni tọ́yà mọ̀ òun àlọ́ alẹ́ ilé ìpà ẹ̀mí ẹsẹ̀ ká gbọ́ ẹfẹnusẹ ó ní à ah, èèyàn fọwọ́ rẹ̀ èèyàn yọnu rẹ̀ pẹ̀lú ìpà yìí náà <laughs> èèyàn ó fi mú èèyàn bọ́jú èèyàn papá èèyàn parí èèyàn patí èèyàn pẹsẹ̀ ẹ̀rí gbé gbogbo àwọn ẹ̀tọ́ mọ̀ pé a làwọn àwọn àti ó sì borí dẹ́dẹ́dẹ́ ní nǹkan gidi. ẹ ẹ ẹ ẹ wo nítorí tọ́ lọ ọba yẹn lọ́kàn jẹ́ wàláyé ni wọn á ní oyípadà ó di kiri yóò di àtọ́tẹ́ nídìí because aslan gbogbo adarí ti ń di kiri yóò aslan òfin ní pé wọn ọmọ islam náà tẹ́lẹ̀ náà pé gbogbo àwọn majority náà la rí ló do burúkú ni wọn ọmọ kankan pẹ̀ sí wọn wọn ò sì dààmú fún pé káwọn ọmọ àbí yorùbá wò lọ dààmú fún pé kó wọn mẹ́sìn láwùjọ wa wọ̀nyí wọn dààmú fún tí wọn bá jẹ́ pé yóò bí wọn wà àmọ́ tó wá pé àákàgbọ́rọ̀ ọlọ́run àákàgbàdí pẹ́pẹ́pẹ́ láti dé ń dá gbàdé ṣe pásítọ̀ di rákà mẹ́jọ àṣàtà máa dánù bá hmm? èyí ṣe kí wọ́n sọ pé wọ́n ti ń lìṣáì lìṣáì ẹ̀gbọ́n lìṣáì èyí ṣe pé wọ́n jókòó sí rákà méjì wọn kẹsìn fún kankan torí ìdí eléyìí ẹni tó bá ti fẹsìn rẹ̀ lẹ pa ọ wọn pa tó. eléyìí jẹ́ bó je jẹ́ ọlọ́ni wọn mọ ń kó tilẹ̀ mazluman faqad ja'alna li waliyyihi sultana ẹnikẹ́ni tó máa pa nípa àbòsí ìyẹn rẹ̀ tó ṣẹ́kù ọlọ́run láti fún lágbára o lábẹ́ òfin tó náà ti lè pa ẹni tó ṣekú pé ìyẹn rẹ̀ àyè ń bẹ fún láti ṣẹ̀ṣà tó bá jẹ́ wọ́n pa ọ́ nípa àbòsí wọ́n sì pa ọ́ pẹ̀lú nǹkan rẹ̀ máa a sì rí i pé nítorí ọ̀tẹ̀ ni ló ṣe pa ọ́ tó eléyìí wọ́n máa ń sọ pé qatlu amdin ni mímọ́ àmọ́ pààyàn sẹ́yìn tó bá wá pa bẹ́ẹ̀ ẹni tó déyàn yín tó bá ṣẹ́kù ọlẹ́tọ̀ sí nǹkan kan nínú méjì nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ gidigidi anábì sọ pé wa man qutila lahu qatil. فهو بخير النظرين يعني كان كما في لقاء يعني كان ààyè wà fún láti sẹ̀sà láàrin nǹkan méjì tó bá jẹ́ kí wọ́n máa máa pèèyàn rẹ̀ wọ́n sì pa pẹ̀lú nǹkan tí irú ibi táti máa mọ̀ pé wọ́n máa máa nì táti mọ̀ pé èèyàn máa máa nì nǹkan tó wá pé irú rẹ̀ lè pààyàn bí ìbọn ọ̀tá àbọn ló fi pa bí àdá bí ìdà gbogbo tó mú bí ọ̀bẹ ó ń nà ní kùmà orí fífọ́ ó sọ látòkè tí dájú pé ọmọ àmà pààyàn níta sì fi mà ní pé fi pa máa pààyàn a sì mọ̀ pé ìjà ń bẹ láàrin tọ́ anábìnrin yọ sẹ́sà láàrin kan méjì ìmà ayọ́dí wà ìmà ayọ́kọ́d nínú táwọn. èèyàn tí wọ́n jẹ́ èèyàn ni tí wọ́n pa bá ní àwọn ọ̀fẹ́ pa sàn àmọ́ yóò sanwó ẹ̀mí rẹ̀ àbí kò sì jẹ́ kó wọ́n pa sàn wọ́n ń máa kọ́ọ̀dì àbí kó wọ́n pa so bó ti ṣe rí nù jàmáà ó lè pa àyàn kọ́kàn máa lọ lálàáfíà kó tún yọ lókòókòónà tí gbogbo èèyàn tún máa sá fún ọ pé bàbá apààyàn nù ọpààyàn kan jẹta wọ́n sì ń wọ ọ̀ràn lábẹ́ òfin ọlọ́ọ̀kọ́ kò sẹ́ni náà tó jágbára òfin lọ kò sẹ́ni náà tó dágbára òfin lọ. ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا ọlọ́run ti fún ọ lágbára láti béèrè fún ọ̀kan nínú ẹ̀tọ́ méjì nínú kó ní kí wọ́n bọ̀ pa àbí kò sì sọ pé ọ̀fẹ́ kí wọ́n bọ̀ pa wọ́n sanwó ẹ̀mí èèyàn rẹ̀ tán pa. فلا يسرف في القتل ọ̀wọ́dọ̀ wá pààyàn pàkúpà o àfọ̀n lágbára agbágbára wọ̀ ọ́ kò túmọ̀ sí kíkọ́ wá lọ pààyàn méjì àtẹnitọ́sẹ̀ àtẹnití ọ̀sẹ̀ dípò èèyàn rẹ tí wọ́n pa àmọ́ tó bá gbé èèyàn méjì lọ pa èèyàn kan wọ́n pa àwọn méjèèjì tó bá gbé èèyàn mẹ́wàá lọ bá pa èèyàn kan wọ́n pa èèyàn mẹ́wàá nítorí èèyàn kan o torí gbogbo yín lọ́wọ́ nukú rẹ̀ amenika ọkàjọ́ rẹ sẹ́ni tó pààyàn wọn wá mú ẹni tó pààyàn lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá mọ́ rẹ náà má wípé ẹnìkan ní máa bá apààyàn rìn àfi kó náà jẹ́ apààyàn ẹ wá lọ pa ọlọ́mọdé kẹtí ń kọjá àlànà hmm. ìka ńlọ yẹ ká gé pé ẹni tí ò wá láwa lọ máa fìyà jẹ o sì gbọ́dọ̀ pa fala yusrif fil qatl ọ gbọ́dọ̀ kọjá là nínú pípa rẹ̀ ọ gbọ́dọ̀ wá pátá kọ ọmọ wa fi sẹsìn kọ yọ ọmú rẹ̀ kọ yọ etí rẹ̀ kọ yọ etí rẹ̀ kọ ọmọ wa kí wáyà bọ gbogbo ẹ̀ láàrin kọ ọmọ alú kọ ọmọ kí wáyà bọ kọ lọ fẹ́ fi ṣe iyan ọrùn àwòdòbí là àwa rí imú. etí ete iná ló kó sí ìgbáyà tẹnitọ́ pa èèyàn rẹ ọlọ́run lọ gbọ́dọ̀ dà o tọ́lá yóò sọ̀rọ̀ fìlù kọ́tù. o sì gbọ́dọ̀ sọ pé mo fẹ́ máa pa lápàtúnpa ni wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹ́lé díẹ̀ díẹ̀ mo fẹ́ pa. ókè kọ́kọ́ bá mi ṣúùtì ẹnbi tí ò ti ní kú kó kérò rẹ lẹ́yìn kẹ́jì ọmọ àdá ẹ tún ṣúùtì ẹ̀ ń ẹ tún ṣúùtì ẹ̀ ń títí tí ó fi wá di pé wọn padà wá pa ọlọ́run ọ̀bọ̀ farama. fala yusrif fil ta ẹnu àlà nínú pípa tó pa ẹni tó pè yàn rẹ̀. innahu kana mansura torí pé ọba ẹlẹ́dàá wa yóò ràn ọ̀sẹ̀ náà òfin ṣẹ̀ríà ń bẹ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ràn ọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ràn lọ́nà ni bọ́ sálọ bí gbogbo àwọn èèyàn ṣe kẹ́ ẹ má rí mú ọlọ́run ràn yín mụ, padà rí mú tó ẹ sì padà rí mú ẹ padà rò náà pa torí ẹ má pààyàn kí wọn náà dẹni tí láti pa ẹ jẹ́ ká dúró báyìí kódà kùn kó túbọ̀ ṣe ìtẹ̀lófin rẹ̀ ní ìrọ̀rùn fún wa kó bá tún àwùjọ wa ṣe kó sì láwùjọ tó ń ti máa lo òfin ọlọ́run kó bá wa lé aburú jìnnà sáwùjọ wa kó bá wa ká àwọn òfin kófin òfin tó takùtọ̀ ọlọ́run kó kàkú láwùjọ tiwa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. oníbẹ̀rẹ̀ mi láti lọ ni wọ́n ní tí àwọn bá ń gbé pẹ̀lú ẹni tó jẹ́ pé ó máa ń ka ìkùrán ó máa ń ka sókè táwọn bá sọ pé ó rí sọ́ba ń pẹ̀lú bó ti ń gbọ́n sókè ẹ̀rọ pé ìdí ọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n ń kà wọ́n ní kíni kí láti sọ̀rọ̀ yẹn lé. ẹ̀wọ̀n bá wí tó ti kó ọjọ́ ọ̀rọ̀ lọ <clears throat> òfin ọlọ́run dá lórí pé tó máa ń kẹ́ ìkùrán kí gbogbo ẹni tó máa gbọ́ kọ́ <clears throat> dákẹ́ so ẹni tí ìwọ ń kẹ́ ìkùrán létí ẹ̀tọ́ wo ni wọ́n ní láti mú ma sọ̀rọ̀ sọ̀rọ̀ pé wọ́n ní amúnisẹ́lọ̀ bákan náà tó ń ti pé ọ̀rọ̀ ọlọ́run ọba náà ló ń ké kò sí tàbí ṣùgbọ́n ó ṣeé ṣe pé kíké tí wọ́n ń ké pẹ̀lú oorun tó ń fẹ́ sùn yóò máa yọ lẹ́nu ọlọ́run bò sì fẹ́ kọ́ máa fọ̀rọ̀ oorun kọ́ máa fi yọ ẹni tó fẹ́ sùn lẹ́nu bákan náà á rí i pé àkùránì tí wọ́n ń ké yẹn anábìyà sallallahu kò sí nínú ẹ̀kọ́ tó fi kọ́ wa náà títí tó ń bá ń ké kọ́ ọmọ ké lọ́nà tó fi yọ ọmọ làkejì lẹ́nu anábì wọ mọ́ṣáláṣí lọ́jọ́ kan ọba pa àwọn sọ̀hábà oníkàlùkù ń ṣe sọ láti tẹ̀ so bóyá àwọn rákà kan bọ́ ọmọ kàlùkù lọ́wọ́ kàlùkù wa ń san tiẹ̀ padà so anábì wa ní ìdá innal musalli idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji wala yarfa' ba'dukum fawqa بعض صوته بالقرآن téèyàn bá dúró tí máa ń ṣe sọlá àti ń ṣe ní bọ́ọ̀lù ń sọ̀rọ̀ jẹ́jẹ́ kó ní kálukú kíyèsí ọ̀nà wo ló ń gbà ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ̀pá kan nínú yín gbọ́dọ̀ máa gbóhùn sókè pẹ̀lú ń ké lórí ohun ti pé léyìí náà ń ké wọn náà ń kà ọ̀ gbọ́dọ̀ jẹ́ kó ohun tiẹ̀ kó borí ohun tiẹ̀ kó ké jẹ́jẹ́ kó ké

òun náà ní pé wàhádà yìí náà ń nájú dẹ́yìn ọlọ́run bá fún wa ńlá káì táàfì máa mọ̀ ètò ọ̀dà yàtọ̀ sí ètò ọ̀dà ẹni lo làákàì rẹ̀ dáadáa pẹ̀lú àánú ọlọ́run àwọn jẹ́ mùsùlùmí ẹni tó lo làákàì tiẹ̀ lọ́nà àlòkulò táwọn jẹ́ káfìrì àbọ̀nbídíà ẹnitọ́ takotọ́ lọ àwọn eléyìí takotọ́ lọ wọ́n yapa sítọ́ lọ wọ́n fira wọn sípò ẹni tó jìyà ṣòbó lẹsẹ fẹ́ sọ pé kí ló dé tó tún wá béèrè gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba ìṣèdọ́gba ni ìṣèdọ́gba ni nítorí pé ìwọ náà nísìnyí ojú rẹ̀ ọ̀fọ́ ojú rẹ̀ ọ̀fọ́ nígbà tí wọ́n gbé fùfú kalẹ̀ wọ́n tún gbé sẹmọ́pítà kalẹ̀ wọ́n tún gbé ẹ wọ́n ti pè ráìsì kalẹ̀ wọ́n ní kí kálukú serve yourself ṣebí ni tó wù kálukú ni kálukú lọ ọwọ́ àjẹ fùfú tán ọwọ́ ni ká inú rẹ̀ ọ̀gbádùn o inú rẹ̀ ti ṣe tipatipa ju o talábàáwí ìwọ náà nìyà because ẹni tó gbóúnjẹ kalẹ̀ kí lẹ́sẹ̀ tiẹ̀ ṣé bó fún ọ ní option sẹmọ́pítà bẹ́ńlẹ̀ ráìsì náà bẹ́ńlẹ̀ àtẹ̀wà fùfú náà ń bẹ́ ńlẹ̀ ìwọ ló sì ní fùfú lọ fẹ́ jẹ fùfú wa ń danú rẹ láàmú tá láàbù ìwọ láàbù nítorí ẹ̀ lànàbì Muhammad sallallahu alaihi wasallam sọ pé innama hiya a'malukum nahsiha lakum thumma nuwaffikum iyyaha faman wajada khayran falyahmadillah waman wajada ghayra dhalik fala yalumanna illa nafsahu iṣẹ́ tẹ gbélé ayé ti là ń kójọ fún yín o òun náà láti fún yín lẹ́sàn lórí rẹ̀ ń jọ gbẹ̀ǹdà ẹnikẹ́ni tó bá bá rere pàdé kó dúpẹ́ fọlọ́ ẹnikẹ́ni tó bá bá burú pàdé kọ́ mọ́ bu ẹnìkan kan mọ́ bu ẹnu àtẹ́lu ẹnikẹ́ni àforí ara rẹ̀ torí pọ́lọ́n ti fọ́n làkàyè tó fi lè sẹ̀sà ní ìsinyìí báyìí kí ló dé tí ẹni tí ń ṣèbéèrè ọmọ amutí kí ló dé tí ọmọ ajẹlẹ́dẹ̀ kí ló dé tí ẹni tí ń ṣèbéèrè ọmọ ṣe zina kí ló dé tí ọmọ sàmúlùmálà kí ló dé tó náà ọmọ jẹ́ ọmọ ọlọ́mọ gbé. nígbà tó lọ́n ṣe ilé wọ̀ ni àbí ẹ̀kọ́ so ẹni tí wọ́n á ṣe gbogbo ẹ̀ ńkọ́ sóhun ọmọ kọ́ lọ́n ṣe ilé wọ̀ ni wọ́n sọ pé ọlọ́run bá fi ọ́ mànà ṣé ọlọ́run ò fún mànà òun náà mọ̀ púpọ̀ tọ̀ ní ìṣèjọba sọ pé kó ń lé gbélé èmi ti sọ pé mi ò ní gbélé gbogbo ibi tó bá wù mí máa lọ ìjọba sọ pé ẹnì bọ́dì ọ̀gbọ́dọ̀ mú lórí títì wọ́n wá mú mi gbàtí wọn mú mi tí wọn mú mi déwájú àwọn ẹni tó ṣe bílálà fún mi wọn ni kí wọn máa nà wọn lẹ́gbẹ̀ ọgọ́rùn gbogbo ẹni tó bá ti mú ń tà wọn á sọ pé ah Ọlọ́run ní ọkadà ara pé kí n má jáde gbàtí Ọlọ́run fi mú mànà lọ síbi kí n tẹ lófin tẹ ẹsẹ kí lẹ fẹ́ lù mí sí. ṣé èèyàn ti sọ ọdún ẹ̀kọ́ rí wọn kọ́ ọmọkùnrin rí rẹ torí délé wọn láì fi sọ pé kí ló dé tọ́lọ́ ń sọ pé òun máa ń fẹ́ ẹni tó bá wò mànà òun máa ń ṣe ẹni tó bá wò lọ́nà tó tún wá fìyà jẹ àwọn ẹni tó sì lọ́nà à kò sí ní fìyà jẹ wọn ṣé báwọn náà ó wù wọn láti jẹ ẹni tó sì nà àwọn dàbí ìwà mùsùlùmí náà ní tọ́lọ́ ti fi ọmọ náà kọ́ wá ní ìwọ ọ̀fẹ́ mànà mọ́ ìwọ fẹ́ ṣe kèfèrí kù ni kò sí tàbí ṣùgbọ́n pé tí ó jẹ ẹ mùsùlùmí náà ni máa ń jẹ sálàfí káfíìdì ìjẹbẹ sẹyìn náà ẹ jẹ alùsùnà tẹbá ti jẹ alùsùnà ẹ náà ti tẹ lójú ọ̀nà sálàfù mi torí pé tẹ̀ máa ń tẹ lójú ọ̀nà àwọn ẹni tó dé gbẹ̀yìn ẹ sì lànà torí pé ẹni tó dé gbẹ̀yìn àwọn ò àwọn ò àwọn ti ya pàṣẹsìn lóríṣiríṣi ọ̀nà ẹlẹ́yìn ìjẹbù sí i. àwọn àti ẹ bá pèpè fún sọlá ti tàn tẹ sọ pé sọlá tó khairu minan nawm ẹ̀yìn rẹ̀ lẹ́yà sọ pé sọlá ò fi bòyò tì kọ́. wọ́n ní tí lẹ́tọ̀ọ́ kí ẹ̀ ka ìwádìí nínú Ramadan ó yẹ kí ẹ̀ fún ọ̀rọ̀ tó ti kú yóò gbà ládàá. ọlọ́mọdé alàyè ní máa ń kí Al-Qur'ani yóò sì ké fúnra rẹ̀ ní kéde pé wọ́n máa ka wọ́n máa ń gbọ̀n fún ẹni tó ti kú kò sí nínú ìlànà àwọn aṣíwájú rere aṣíwájú rere tá à ń sọ náà nù. sọ àwọn tó dé gbẹ̀yìn táwọn sí nà àwọn máa ṣe bẹ́ẹ̀ àwọn aṣíwájú rere wọ́n yẹ músẹ̀ tí wọ́n gbogbo ẹ̀ mọ́gun bàbá mi mọ́gun bàbá èwo náà sẹ́kù fún ọ. àwọn kan tó lè ṣe tí ó sàǹfààní fún bàbá rẹ̀ ló ṣe àmọ́ kì í ṣe pé mo gun bàbá mi lálùkùránì tí mo ké mo gun bàbá mi sọ láti tàràwé mi mo gun bàbá mi sùn yá àmútò ní pékinì Naam. wọ́n bá àlàkùnrin àti ìsìláàbẹ̀ ní àsìkò táwa yìí tó bá jẹ́ pé ó ti kàn fún ìpè lọ́dà tó kàn fún. tí ó bá ti ṣeé ṣe tí ó bá ti ṣeé ṣe oníkálukú wa gbogbo ní tí islam ní ká ti lọ́jọ́ ọdún á ṣe yàtọ̀ sí pàní lọ sí Eid yàtọ̀ sí pàní lọ sí Eid sọláàtì làrí náfìlà ni jùmọ̀ àgàn tọ́jú ọ̀ràn yẹn ojúlówó ọ̀ràn yẹn wọn ò dé kárí ṣe mọ́ kọ́lọ̀ ń dákun kó tètè bá wa ń bẹ́ńlẹ̀ kù náà ìbílẹ̀ ọ̀lẹ́ ìdìbò sọ pé ẹni tí wọ́n fún mi twenty thousand tó kọ́ba àwọn lára mi ẹ máa bọ̀ wọ́n ẹ̀dọ́ lọ́la sí ó dídọ̀ ìyẹ owó rẹ̀ ọ̀padà yàrá bíi fifteen thousand wọ́n ní tí ó yẹ ọ̀dà ọ̀padà. yọ̀dà padà ni aṣojú lòun aṣojú èsì ṣe jàǹbá yọ̀dà chẹ́ǹjì padà. kálí. ṣé ẹ ṣe sọ́dà kọ̀ọ̀kan kí ẹ wá Eh, ẹ jona ní tó bá ti dé irú rẹ̀ ẹ rí malẹ̀. anabi muhammed náà lọ rán sí wa anabi muhammed sallallahu alaihi wasallam lọ rán sí wa <clears throat> kìí ṣe pé tùmọ̀ rẹ̀ ni pé àwọn èèyàn funfun lánàá bíi tiwọn èèyàn dúdú lánàá bíi tiẹ kò dúdú kò funfun lánàá bíi tiẹ náà ìyẹn ni pé àwọn èèyàn àgbà kọ̀ọ̀kan àwọn èèyàn àgbà kọ̀ọ̀kan àwọn èèyàn àyè kọ̀ọ̀kan nísìnyí bíi àwọn ọmọ israẹli. <clears throat> á rí i pé ọlọ́run ọba ń rán àwọn ànábì sí wọn láti inú wọn sí wọn nìkan láti inú wọn so bó ṣe ń ṣẹlẹ̀ nu àwọn èèyàn míì náà tí wọ́n sọ ọmọ Israel á rí i pé ọlọ́run ọba ń rán àwọn ànábì sáwọn náà láti inú wọn ṣùgbọ́n nígbà tí ó dórí ìtànàgbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run lè dá wa ọ̀ràn sí gbogbo àgbáńlá yìí láì sọ pé ẹ̀yà báyìí ìran báyìí ìlú báyìí èdè báyìí so àti máa béèrè pé àwọn èèyàn dúdú ta là nábì tiwa ó nídìí pé ká ṣèwádìí ìta gidigidi àwa bí Yorùbá ń jò la bẹ̀rẹ̀ sáà ti bẹ̀rẹ̀ láyé ànábì ni àbẹ́yìn ànábì ni èèyàn dúdú Yorùbá bẹ̀rẹ̀ mo pẹ́ gẹ́tẹ̀ as far as what year. ní yorùbá kọkọ hàn ká fi ìtàn rọ́lẹ̀ ìtàn rọ́wà máa sọ pé láti three hundred years before àbí òye wa tó di kí wọ́n bí ànábì gbogbo àwọn eléyìí rọ́ burúkú tó wà ní ìtàn yìí sẹ́ẹ̀ wo ìtàn tó jẹ́ reality ní ìsìtàn máa ń baba ńlá wọn níjọ́ lọ ibi tẹ̀ sí lè mọ́ ó ìzì bàjẹ́ ní ti sẹ́wọ́n á pé ìlú Odùduwà ní Ilé-Ifẹ̀ ọba mélòó ló ti jẹ́ Ilé-Ifẹ̀ dìsìn lẹ́yìn Odùduwà mo rò pé yé wa ṣé ibẹ̀ náà lẹ́sìn mọ̀ pé báyà gbogbo ọ̀rọ̀ táwọn sọ yìí kan kò tí ì jọ̀rọ̀ four hundred years lọ five hundred years àbí òye wa ok ẹ wá sọ pé ah, Odùduwà ti wá before history ẹ mà káàbọ̀ ok five hundred years kí lọ́ọ́ já máa nù adúrúgbàtà náà ti lọ. mo rò pé yé wa àti mo á sọ pé Ọ̀rúnmìlà ni ànábì ti Yorùbá ọlẹ́bọ ni ọmọ sọ bá wọn Ọ̀rúnmìlà àbọ̀ràn níyàn lànábì táwọn àwòdùbìlà ṣe lè ìjẹ̀bù sí jẹ ẹ wádìí history bí ní ìsìn Luqmanul Hakim àwọn èèyàn kan sọ pé òun lànábì tọ́lọ̀ rán sáwọn èèyàn dúdú but ìwádìí fi hàn pé kìí sànábì ṣùgbọ́n ọlọ́gbọ́n ni ọ̀jọ̀gbọ́n ni nínú àwọn èèyàn tó gbé Egypt àwọ̀ tiẹ̀ tí wọ́n á dúdú ju àwọn èèyàn tó gbé Egypt lọ ọlọ́run tí wọ́n da lẹ́ni tó yẹ pé ètè rẹ̀ pàǹpàǹpàǹpàǹ ni méjèèjì àwọ̀ rẹ̀ kò dún wò gbogbo ẹni tó bá ti wá rí wọn máa fi ṣe yẹ̀yẹ́ ní àwọn àmọ́ sọ fún wọn pé à ètè mi lè ṣe pàǹpàǹpàǹpàǹ o àmọ́ gbọ́n tó ga ló máa ń jáde ìbàdàn àwọ̀ mi lè rí bó ṣe rí o ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn àwọn ọ̀gbọ́ngbọ́n tí mo gbọ́n so ọlọ́gbọ́n ni wọ́n pè àwọn kan nínú àwọn olùmọ̀ tó kéré ní nọ́mbà àwọn sọ pé ànábì tọ́lọ́run sáwọn èèyàn dúdú ìkórìíra èèyàn dúdú ló sì mú wọn mọ̀pẹ́ lánàbì lẹ́nu tiwọn wípé ńgbà tí wọ́n kórìíra èèyàn dúdú pé èèyàn dúdú náà lọ́lọ́run fún ayọ ànábì nínú wọn so gbogbo ẹ̀ náà irọ́ lásán ni ala kulli ìmọ̀tọ́lọ́ náà rán ìránṣẹ́ sí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan wọ́n pè wọ́n lọ sí dìpọ̀ máa náà kó sì jìnnà sí òòṣà ọlọ́run ẹlẹ́dàá kì í parọ́ ìtawà sí mà ó kéré lẹ́gbẹ̀ẹ́ mà iná sọ pé ànábì àwọn ìránṣẹ́ wa a ti sọ̀tàn wọn fún ó sì ń bẹ́ẹ̀ wọn tá a sọ̀tàn wọn fún ọ̀gá wọ́gbọ́n tontori a wàá fi ìmọ̀ tí ò tó nǹkan a fi wá máa géèjì ńtọ́lọ́ sọ pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bọ́lọ̀ ṣe wí náà lórí amẹni náà amẹni náà bọ́lọ̀ ṣe wí lórí náà. ìyàwó àgbẹ̀yìn láti pa láti ìbáàdà ta ni fóònù máa ń di lọ́wọ́ òun ti ń tẹ fóònù náà hàn yẹn ni pé fóònù ló máa ń gbárí má ọlọ́wọ́ bọ̀ lé kóńdì fóònù ni torí pé fóònù yẹn nísìnyí ó ti di orogún fáwọn obìnrin. pé kọ̀gbọ́dọ̀ jí òun ma yóò jí yóò jí dáadáa nítorí pé tí ọba ti jí bọ́ọ̀lù ti fẹ́ jẹ́ mùsùlùmí gidi wọ́n má tún jí fún sáàrì náà àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó sì ní kò gbọ́dọ̀ sọ fún kíkọ́ ọmọ tẹ fóònù mọ́ fóònù ti dọ̀ràn báyìí gbogbo kálukú náà ní ìsìn tẹ́ máa so là ń tẹ̀sẹ̀ sọ̀rọ̀ tẹlifíṣàn lọ́nlọ́n fóònù gan òtí káwọn èèyàn tó rójú tu ìyàwó ma ìyàwó jókòó yóò máa sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tọ̀ mí gbọ́n tó ń sọ mí gbọ́n tó ń sọ sọ́dígbà mí mo bízì kí wọ́n á lè tó bí fún wa náà kí ni gbogbo browsing browsing browsing yẹn bí fún wa táyé wa kàn dìdàkudà ẹ̀sìn wọn àmójútó ilé ayé náà kìí ṣe pàṣẹ rí gbogbo nǹkan tí ó lẹ́pẹ́ àwọn òyìnbó yìí náà gan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ṣe kí business àwọn èèyàn lè boost kí good communication tó lè wà láàrin àwọn èèyàn síra wọn tó sì tún lẹ́pẹ́ àti same time àwọn náà wọ́n tún fa burú wọ́n tún kó ìbàjẹ́ wọn kó sínú rẹ̀ ìbàjẹ́ làwọn wá èèyàn mélòó ló fi communication yìí ló fi boost business rẹ̀ èèyàn mélòó ló lò fáti mọ nǹkan tó wọ́n mọ̀ síbí ìrànù náà ni wọ́n fi ṣe ọlọ́mọdé ọjọ́ pé handset handset yìí iná ni wọ́n padà sí sábàbí tọ́pọ̀lọpọ̀ ó fi wọ nájà ọ̀gbìn nàìjíríà wọ́n fi ń wọ́wọ́ kú o wọ́n fi ń kọ́kọ́ kúkọ́ wọ́n fi ń ṣèṣe kùsì torí délé arọ́rú ọkùnrin yá àtàwọn èèyàn míì ẹja bẹ̀rù ọlọ àwọn òkú ọ wọn ò ní fi ansẹtì sẹgẹ wa nù sàárè o ṣe mọ̀ pé gbogbo ìṣẹ́jú gbogbo ìṣẹ́jú là máa fi tẹ ansẹtì láyé ń bì ṣe ẹ má gbàgbé ká ẹ pé kí wọn fi sẹgbẹ yín nàgbẹ bá kú sódà tẹ fi máa browse wọn sì máa yẹn ra dátà tẹ fi máa lò lálùkìyàmù sọyìn náà ní gbogbo òṣèṣe àtàlẹ à ń ba ọ̀run yín jẹ́ nítorí ayé yìí ìyàwó dáadáa lẹ́nìí kìí ṣe ìyàwó burúkú ẹni tí ń pàkíyèsí yín bí kẹsì tọ́lọ̀ ebi ìyàwó mi ni wọ́n pàkíyèsí ọkọ káwọn sẹlọ torí ọlọ́run sàwọn ìyàwó wa níyàwó rere subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. dànù látàrí onípẹ́ tán onípẹ́ tán yẹn ẹ dákun kí ni tọ́pìkì ẹ báàsì ó ní báàsì ó. tàtírì nǹkan. takdiri abi. Cinco años. nígbà yìí mo ní ah fact rárá mo ti ní mi nílò ìtù tó máa kàn lò ní ìṣẹ̀lẹ̀ àti ìrọ̀wà nàìjíríà lẹ́gbà ètè dé nígbà mo bẹ́ ṣe tẹ̀lé lọ ṣiṣẹ́ tó kàn kọ́ lọ́dọ̀ ẹ̀rọ mo bẹ́ sọ̀ká ìlú dé ní ìlú wọn kọ ẹ̀rọ ẹ̀rọ. mo gbé sẹ́m lọ sí ìṣẹ̀ kí n mo wá ti rẹ́jísítà fún ìṣẹ̀ ìjẹta mi ò ní sílò ìṣàjẹta. ẹ kẹrẹ mú yẹn actual device actual device rí ní àárọ̀ it was five point something ní ìsìn báyìí olórí bíi two point something bíi device rí olórí ìròyìn tó ń lè rí láàárọ̀ yẹn wife ti lọ fún oúnjẹ three point something bí àgbẹ̀ tó máa fẹ́ ọ̀dà ìgbìmọ̀ ẹgbẹ́ gbogbo yẹn one thousand Thank you.

sọ jáde ní. Ah. gbogbo ìjọba máa ní ìsìlẹ̀ rẹ̀ bíi four thousand and five thousand ní ìsìlẹ̀ rẹ̀ ten thousand and five thousand. dáta jẹ́ seven thousand four thousand five thousand. Ah. Ah. àwọn àwọn tó ń bọ̀ jù ẹ̀rọ àti ẹ̀mú subhanallah ẹlẹ́mìlì kẹ́mi ò ẹlẹ́mìlì kẹ́mi ò stop recording.